màlìngà ni. ọmọ náà padà jàre kí ló dé ọgbẹ́ jẹ́ ìrọ̀rọ̀ láwa mi ṣé fẹ́ sọ̀rọ̀ sí mi tẹ́lẹ̀ ní kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí irúgbó dẹ̀ pariwo dẹ̀ ọ̀rọ̀ sọ́mọ́ mo tọ́ nǹkan lọ́wọ́ ìjà ìrì ní kí ló dé jọ́ torí ọlọ́mọ àwọn bá mi sọ̀rọ̀ ẹni yà ọ́ má má bá mi sọ̀rọ̀ ẹni yà ọ́. tó bá yẹ pé àbúrò ẹ ló ká lórí mi kí ló máa ṣe. màá ṣáàbù omi pa yẹlẹyẹlẹ ni. bí mo ṣe wá rí tẹ́tẹ́ nù bọ́lẹ̀ mi ẹnu tèmi lẹ́tẹ̀ ẹnu yẹn bẹ́ẹ̀ ṣe jètè yẹn bí gbàtẹ́ jẹ poison. tí wọ́n lọ ṣe jàpìjàpì tó lọ ṣeré de ètò tó kọ̀ lọ tí ìbúrú yóò ara ẹ̀ fún ìwọ ọkàn ọ̀gá o sílíńdà o ṣùgbọ́n o ṣàwo tó lọ jájú dayọ̀ wà lé àwọn aṣí ẹ̀ fáraba. àbí wo mọ̀ débẹ̀ àti pé pàápàá gan àgbò tó bá tàdí mẹ́yọ lọ tágbára mi mú wá ni. manage mọ́tò kékeré. ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó láàmì laaka lágbàáyé ni wọ́n ti ní oríṣiríṣi ìpèníjà ọ̀kan òjọ̀kan ṣáájú kí wọ́n tó di orílẹ̀-èdè ńlá bákan náà sì ni àwọn orílẹ̀-èdè ńláńlá míì náà wà nínú kòbákòlé àwọn agbésùmọ̀mí ṣùgbọ́n pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú wọn pẹ̀lú ìjọba wọ́n nígbàgbọ́ pé àwọn yóò borí ìpèníjà náà bó ti wù kó le tó èyí ni ipò tí ilẹ̀ wo orílẹ̀-èdè nàìjíríà náà wà báyìí iná abẹ́ aṣọ lọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí jẹ́ bínú òsì tán láṣọ ẹ̀jẹ̀ kìí tán lè kánná níjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Goodluck Jonathan fọ̀rọ̀ náà ṣe tó sì ń ṣàṣeyọrí tó lápẹẹrẹ ìwọ náà ní ipa tiẹ̀ láti kó gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí fún ìṣọ̀kan òun ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà dìbò rẹ fún ààrẹ Goodluck Ebele Jonathan lọ́jọ́ sátidé March twenty eight two thousand and fifteen tá a wà yìí olóyè Jùmọ̀kẹ́ Akínjídé alámòjútó ìpolongo ìbò fún ààrẹ Goodluck Jonathan nípínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde onílẹ̀ ní màgbọ́n àti kúrò ní àjàdí ìkó. two epic movies another big project leleyi from the stable of baba commander century pictures to be packaged and produced by mofia folabi àti múra láti wọ location pẹ̀lú over four thousand cast àǹfààní ńlá leleyi fún gbogbo ẹ̀yin tẹ́ lẹ́bùn tẹ́ fẹ́ dìlú màkà ìràwọ̀ kíákíá ẹ gba fọ́ọ̀mù báyìí torí pé a máa sọ dísọ̀n láìpẹ́ lẹ́kọ̀ọ́ ìbàdàn èkìtì abẹ́òkúta ìlọrin àkúrẹ́ àtìlú òṣogbo ẹ̀sán two thousand naira owó fọ́ọ̀mù yín sí. tẹ́ ẹ bá ti sanwó tán ẹ mú tẹ́lẹ̀ yín lọ sí èyíkéyìí àdírẹ́sì yìí lẹ́kọ̀ọ́ ẹ máa lọ sọ́dọ̀ àríyá films ní muyọ̀sọ́rẹ́ shopping complex bọ́ládé oṣòdì lẹ́yìtò films number one ọ̀pẹ̀kì road ìpájà àti mama mistura ní number twenty three odugate lane ládojúkọ oríwù merchant ìkòròdú lagos nípínlẹ̀ ògùn ẹ máa lọ sọ́dọ̀ ayẹni ventures kéńtà ọlọ́kọ́ abẹ́òkúta yuslọ films shop one old garage igan model road ọ̀tà àti lọ́dọ̀ olùmark records number one agọ́kọ̀ road ṣàpọ̀n Abẹ́òkúta nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ máa lọ sọ́dọ̀ Rishi Films dùgbẹ́ aláwògùnpa Ìbàdàn tàbí lọ́fíìsì Wálé Lawal Bàbá promo ní Bàṣọ̀run Ìbàdàn tó fi mọ́ Excel Films and Records International oríta náírà Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ máa lọ sọ́dọ̀ Àríyá Films number one fifty Station Road Ìdíṣẹ́kẹ̀ Òṣogbo àtọ́fíìsì wọn tó wà ní eighty three Ọbalùfọ̀n Sábò Ilé Ifẹ̀ nípínlẹ̀ Kwara ẹ máa lọ sọ́dọ̀ Alpha and Omega Films one ninety two Ibrahim Taiwo Road ládojúkọ Wema Bank ìlú Ìlọrin àti Excel Films and Records records international shop one ládojúkọ wọ́dẹ police station ọ̀fà nípínlẹ̀ ondo ẹ̀ máa lọ sọ́dọ̀ kc music and films international ládojúkọ àfihàn sọ́dọ̀ ìlú àkúrẹ́ àti martins films londo nípínlẹ̀ èkìtì ẹ̀ kọjá lọ sọ́dọ̀ yankee records ládó èkìtì àtọ́mú ìyádùn records ní kàrí àkókò fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè tẹlifóònù nọ́mbà sàn yìí sinimá tuntun tá a pè àkọlé ní ọ̀yà àti kúrúnmí àjàdí ìkó epic movie tó máa sọ ọ̀pọ̀lọpọ̀ di ìlú mọ̀ káyìràwọ̀ káàkiri àgbáyé ni mọ̀fì àfọlábí àti century pictures ló sọ pé ó ṣe pàtàkì kó gba fọ́ọ̀mù tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Adé mú yẹ́wọ́ dà ní ìsàlẹ̀ mọ́ ilé dùn mọ́ ó dé ní ó di méjì tẹ ìnà bẹ́ẹ̀ yẹn mẹ́ta eh. ẹ ti nà pé mẹ́rin bàbá kí ló ṣẹlẹ̀ ó ti pé márùn tá bá fi kún á pé mẹ́fà ó di méje bẹ́ẹ̀ yẹn. ayé àkàmàrà olùfàyè ló ń dòkúta sẹ́yìn ẹni tó fúyẹ́ ọmọ aráyé ti pààyàn àjọ arábìnrin yìí dà. èmi ni wọ́n pè ní olórí burúkú àbúrò olùṣe tó mọ̀ dájú pé ìwọ gangan ni olùṣègbè olórí burúkú tó ń wá nǹkan tí ò sọnù kiri. ẹ jọ torí Ọlọ́run ẹ má ro tìmúra mi rárá èmi tí mo dúró síwájú yìí mú mọ bí tí bàtà ti ń ta mi lẹ́sẹ̀ mo fọlọ́run bá bẹ̀yìn ẹ jọ. àwọn tán jiyàn gbé lọ sí sókà bá ṣe sojú àánú rè ẹ wo bí ọkọ la ò ṣe é lò ṣe rójú mi tẹ́ wo yìí wọ́n ti fa gbogbo abẹ tó wúlò ń bẹ̀ wọ́n ti fa dànù bẹ́ẹ̀ fi mí sógun owó kò lè jẹ́. ara yóò yá ó ní láti jẹ́ ipò ojú yín fọ́ ṣé èyí ti gbàgbé pé Tọ̀míwá àbúrò Ọlábísí tó jẹ́ àfẹ́sọ́nà yín lẹ́dẹ̀ nìfẹ́ kan ni. ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ló wá kú àbí síbi ò dá tó lọ́mọkùnrin ràmà. ìdójútì ni lóòótọ́ ojú tì mí ṣùgbọ́n mi ò rí bíi gbèsè kò sí tí mo lè ṣe sí. o rẹ̀ pé o lè gọ sẹ́yìn ìkàkọ́ ni ìwọ àti Démọ́lá àfẹ́sọ́nà mi ẹ wá kúrò ládùúgbò wa ẹ wá sọpamọ́ síbí báyìí. Ah! báà mi ló ní mo jogún ẹ̀ ní option kò ju pé kò rí bàá mi lọ kó bẹ wọn ìyẹn dẹ̀ ti léètì torí bàá tipẹ́tipẹ́. ayé rẹ̀ ò sì ní. bàbá sàlẹ̀ àti bàbá sàlẹ̀ lè dá ẹni ẹni ẹni kọlá rẹ̀ dídá ọ̀rọ̀ ìjọ́jọ́ kúrọ́ sọ ẹmu abẹ wa ẹmu abẹ sì ní kàn sá ẹ para. láìpẹ́ èyí láìpẹ́ èyí lára mi ó ṣeé ṣe kó yẹ pé ibùgbé ẹ̀dọ̀ ló bá fọmọ ní sí àwọn owó ní náà ti pẹ́ máa ti lè lówó báyìí náà ẹni Wow! Ọmọ Òṣòdì, ọmọ Òṣòdì jẹ́ sinimá ńlá tó jẹ́. gbajúgbajà òṣèré àti gbajúgbajà ẹ̀yin tẹ́ bíi bàbá màmá tẹ́ bíi ẹ̀gbọ́n fún wa tẹ́ jẹ́ ọlọ́gbọ́n olóye tó ń bá wa wo sinimá wa nígbà gbogbo dandan ni ọmọ Òṣòdì o a gbọ́dọ̀ wò. Malik bẹ́ẹ̀. from the roundabout gbogbo yẹn mọ̀ ní center of Oṣòdì àwọn èèyàn mẹ́ta kan wá bá mi wọ́n ní mọ́fà ọ̀làdé àwọn ọmọ sórí tẹ̀kọ́ o àwọn òbẹ̀ mọ ìtọ̀tẹ̀fẹ́ yà àmọ́ ẹ fọpọlọ sí ẹ má tú àṣírí Oṣòdì nítorí pé nǹkan tó ti wà látayébáyé ni mo dẹ̀ dáhùn mo dáhùn lóhùn pé wọ́n mi wà àwọn ò tá àṣírí Oṣòdì o bẹ́ẹ̀ a kàn fi òye àtọgbọ́n káwọn èèyàn lọ́gbọ́n nítorí pé wọ́n ń ba oríṣiríṣi agbègbè jẹ́ lẹ́kọ̀ọ́ kí wọ́n máa wí wá ní àwọn ọmọ ọmọ ṣe ọmọ olè ló pọ̀ ńbẹ̀ àwọn ọmọ ajégúnlẹ̀ àwọn ọmọ olè ló pọ̀ ńbẹ̀ àwọn ọmọ sòdì ọmọ olè ló pọ̀ ńbẹ̀ ìdí nìyí ta fẹ́ fi fi ọgbọ́n àtòyé gbogbo àwọn ènìyàn wípé kí wọ́n má ba ètò jẹ́ fún wa ápá àtàn bá mi sọ̀rọ̀ tán lọ tán sí ní suit èmi gẹ́gẹ́ bí olórí àwọn olè nígbà tí màá dórí mọ́tò pé kí mọ́tò take off kó dẹ̀ mú mi ò mọ nǹkan tó gbé mi dábọ̀ tí mo larí mọ́lẹ̀. sáré ẹ má máa wá. eléyìí ò kì í ṣe bóyá àhán àtò ó ṣẹlẹ̀ rí ni o bọ́ adúpẹ́ fọlọ́run pé ọlọ́run ò jẹ́ kó jára lọ kò bá nǹkan jẹ́ lára mi mo kà kún pé iṣẹ́ ìyàsẹ́ náà ni tá wọ amẹ́ríkà náà tá a dùmẹ́kì wọn gbogbo irú àwọn kan báyìí náà ó máa ń ṣẹlẹ̀. fẹ́ sí mọ èmi ọmọ yín Murphy Afọlábí pé ẹni iṣẹ́ tí mo bá package àbí mo bá direct ó yẹ kẹ́ ẹ mọ̀ pé iyọ̀ ni èyí ṣe ṣe kúṣe pàápàá jùlọ ìkejì ni adébáyọ̀ tìjání ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àgbà nínú àwọn dìrẹ́tọ̀ ta ní ilẹ̀ yorùbá náà mo fẹ́ kẹ́ wá mọ̀ pé sinimá tí àwa méjèèjì àgbà òjò méjì wá dọwọ́ pọ̀ pé a fẹ́ gbé kalẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan tó dáa ló máa jáde ìdísà sẹ́yìn ni tóun dé àfọlábí sáfúrúlì ó ti ń ṣe fíìmù ọgbọ ọmọ sòdì kò tí ì ṣerú ẹni tí ọlọ́run rán tó jẹ́ agbátẹrù iṣẹ́ ìgangan ni yé springfield production ìyálàjẹ gbogbo mákẹ́tà káfàtà lásìkò tá a wà ọlọ́run ló gbé fún ọlọ́run rè nígbà kúrò lọ́wọ́ ẹ̀ ọmọ sòdì ìjọ́n ni ọ̀sà. ẹ̀fọ́ tó yá tàmí sísí dìgúnlé èrè ẹ̀fọ́ tó g bá sọ àṣejọ. ẹ wo ẹ bá mi fèdè sọ pé one hour thirty minutes yẹn kù. ó ní wọn náírà kọ́kọ́ mi nù ọlọ́pọ̀jù kò tètè dé o. how many minutes láti drive dé Ìbàdàn. Ah, báwo ni ilé tó yàrá kò ṣe máa wà nínú ilé èèyàn tó máa sọ pé kó má ṣe kó má wọ ọbẹ̀ mi ò fẹ́ o mo mọ̀ pé mi ò dẹ̀ ń bínú o mi ò dẹ̀ fẹ́ bínú o. àwọn tí wọn wá ṣì tó débẹ̀ tó bá kọ̀ọ̀kan èmi ló wà fún opportunity sọ fún ẹ kò sí ẹni tó máa bẹ̀rẹ̀ tí máa gbọ́ Agizina, agizina, ya Rasulallah. Sallallahu alaihi wa sallam. Lédè Lárúbáwá agizina. Lédè Yorùbá lòmíṣẹ́ ló ń jábẹ́. Orí ẹwà Ìsìlámù látẹnu Azakiru Ahmed Tijani. Ọmọ bàbá ẹgbẹ́ Erigido mà nílùú Ìlọrin. Eléyìí ṣàpẹ̀lẹ̀ oníṣẹ́ ńlá Muhammad ibi tó lágbẹ̀rẹ̀. Ó yà tún gbé e sókè. Please like. Diamond Tijani agbẹ́rìgìdò máa gbé jáde sórí audio CD àti VCD ẹ̀ ó ti jáde wìtìwìtì ló ń tà marketed by Afọlábí records one forty one Namdi Azikiwe Street Dùmọ̀tẹ̀ Èkó tẹlifon zero zero five six two zero eight five four zero àti zero eight one eight two eight nine nine five five three ó tún wà lọ́dọ̀ Mike records agẹ́dẹ́gúdú lẹ́yìn Òṣòdì tó fi mọ́ Olúfunláyọ̀ records nílùú Ìlọrin àti káàkiri bí gbogbo káfàtà audio CD àdìsínà ó ti jáde tètè lọ́ọ́ ra tìyẹ́ báyìí yóò. Àdùkẹ́ Ẹ̀sọ̀ jẹ́ ẹni ọgọ́ta ọdún oníṣòwò pàtàkì tó láàmìlaka ni Àdùkẹ́ jẹ́ oníwà tútù bí àdàbà ènìyàn jẹ́jẹ́ àbíwà pẹ̀lẹ́ tí ọ̀rọ̀ ẹbí ará àti ojúlùmọ̀ rẹ̀ jẹ́ lógún púpọ̀ Emeka Nnobi ẹni ọdún mẹ́tàléláàádọ́ta ni ó jẹ́ olùgbaninímọ̀ràn pàtàkì lórí òwò ṣùgbọ́n a máa jowú pàápàá jùlọ lórí ọ̀rọ̀ òun àti olólùfẹ́ rẹ̀ bóyá ohun tó ṣe nílẹ̀ kìíní kò tún gbọdọ̀ ṣe nílẹ̀ kejì òun ló fà á torí ìyàwó àárọ̀ ẹ̀ kò sí láyé mọ́ délé omíyalé jẹ́ ẹni ọdún méjìdínlógójì alámòjútó iléeṣẹ́ ńlá ni ó fẹ́ràn láti máa sọ̀rọ̀ láwùjọ àwọn èèyàn àti láti máa dẹ́rìn pòṣónú ènìyàn kí n dá kó má kù síbì kan délé fẹ́ràn owó ju ẹ̀mí ẹ̀ lọ ọmọ ọgbọ̀n ọdún ni díẹ̀ kọ́ ẹ̀ ń sọ ó sì jẹ́ ògbóǹtarìgì olùbániṣètò lórí ayẹyẹ yòówù tí a bá fẹ́ ṣe òun ni àkọ́bí ó ti wà nílé ọkọ ṣùgbọ́n kò lóyún àárọ̀ dalẹ́ rí kíní kan tó wá bàjá o ẹ̀jẹ̀ díẹ̀ kọ́ jẹ́ onínú fùfù ẹ̀dá òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ni tinú ẹ̀ṣọ́ jẹ́ ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ni òun ni àbúrò díẹ̀ kọ́ tinú rẹwà lóbìnrin èyí ò ní kankan ó tún mọ bí a ṣe ń ṣe oúnjẹ aládùn tó mú orí ẹni wú ṣùgbọ́n kò lè dá èrò ara ẹ̀ pa àbí kẹ́yìn arábìnrin àdùkẹ́ ń sọ̀rọ̀ yìí ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ni oníṣègùn òyìnbó ni Dára Ensor jẹ́ òun sì ni ìyá wọn yàn láàyò kò fi ohunkóhun jẹ níyà rí débi wípé ó kọ́ ilé ìwòsàn ńlá fún gẹ́gẹ́ bí ẹ̀bùn pàtàkì fún ayẹyẹ ọjọ́ òbí rẹ̀ ìdílé kan rèé níbi tí ohun gbogbo ti ń lọ létòlétò ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ kan How's your night? Ah, so so. Ṣé sùn Of course, I can sí make up yìí ga kí ló dé? Ah ah, ẹ máa bọ̀ wá sí complete. Even kò she ṣe make up similar, mi lára, ẹ má bá ń ṣe. Ẹ̀yin hmm. You know what? Hmm. I can picture it already. It's going to be beautiful. It's going to be huge. Ah! Oh my God, I can't wait. What do you ah, ah. Ṣé fẹ́ sọ fún mi pé ẹ̀mọ̀ kan tó ń ṣẹlẹ̀ in three days time? Oh, well, ẹ̀mọ̀ àbí ẹ̀mẹ́kì ìròyìn mi ti. Ẹ̀mí ló ń jàre. Báwo tọ́jú? Ẹ máa <laughs> wọ màmá yìí. You're gonna be sixty. ẹ ti i hmm. i'm making a whole lot of preparations to make the event eventful yes so but um, right now i'm going to be needing you can sign àwọn kankan Sorry, I'm ní kí n sọ fún yín. àwọn olùwọ̀n wọlé lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ àná. ẹni sùúrù mo ti plan kìíní for the past two months without your knowledge so ẹ̀yẹ I'm going tó and see what's in nìyẹn. I'm àwọn èèyàn tẹ́yìn in my imagine talk of anybody body mọ̀ pé big jù ní society honestly speaking I'm ready to paint that day green green green <laughs> yeah mom so can I expect. díẹ̀ kọ́ ló láwọn ní ìwà. yeah all that name again. ọmọ. Oh, Chief Mrs. Ah. Aduke oh. Enshof. Orinu oh, that again. Yeah, yeah. When it comes to event planning and management, mm-hmm. oh look, no, you're made to fry. Say it again. Oh, káàárọ̀ ìyá dára. Kí ló máa ṣe ní ìgbìmọ̀ àgbẹ̀ rẹ̀ ní ìyá dára? Ìgbà wo la bí ẹ, ìgbà wo la bí ẹ? Àwọn mi ṣàgbọ̀ṣà, wọ́n gbọ́ wọn fún gbogbo ẹnu wọn ká ní mo sí mi kan ló bí ẹni màá sọ pé ṣé wọn ò pẹ́ mo dẹ̀ sọ́rí mo mọ̀ pé ẹ̀kọ́ kò gbẹ ẹ̀kọ́ ni ṣé tuntun bá rí àgbàlagbà láàárọ̀ kùtùkùtù ṣé bọ́yẹn máa ń ṣe nìyẹn. ẹyin náà kàn án. àti pé ṣé bọ́yẹn máa ń kọ́ ọ̀gbà àgbà nìyẹn. mo tẹ́ fún mi. àyè máa bọ́ ọ̀dẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ orí ìsìn àárí pé dáhùn èmi ni mo dá yín dúró tí mo jẹ kẹ́ẹ̀. ẹ̀ẹ́n ìwọ ìlú wo mo ti pọ̀ mọ́ ìwọ náà. How are you, my dear? Ṣé gbogbo ayé lẹ́yìn not tún fẹ́ pé wá? I'm lẹ expect? <laughs> Àmàbà yín fẹ́ lójú báyìí ni. Àwọn ah, mọ́mì, èmi ká ṣe pè mí tán sẹ́yìn. Ó ní òun wà lọ́nà òun ní pẹ́ẹ́dé. Fẹ́ wá pick mi lọ́sàn. Oh. Ẹ wá lọ jẹun. you ti set table. Àjọ ìbí. Àjọ ìbí. Àwọn mọ́mì, mo gbọ́ company investment sọ̀rọ̀ kí mi ẹ fún lọ́wọ́ tí. ká ló sọ fún yín mà. èmi kà. ṣé ìgbàgbọ́ àti bẹ́ẹ̀ bá ti sọ. I don't think so. mi ò rò bẹ́ẹ̀. like him now, don't you? Yes. Well, what ah, I pay will not be there. Lord, we're going, so I'll keep a little ẹ̀yin ni máa lọ sí dining room kẹ́ kí sáré mo ti pinnu láyé mi mo ti pinnu mo ti bólúwa sọ̀rọ̀ ẹlẹ́dàá o mo ti bólúwa sọ̀rọ̀ Elédùmarè pé láyé mi máa ṣoríire. mo ti láyé mi mo ti sọ̀rọ̀ ẹlẹ́dàá mi o. mo sọ̀rọ̀ elédùmarè. dinner tonight. yeah, with mom. Yeah. And um, Emeka, you're also invited. Oh, beautiful now. Not again. Oh my god. Why are you complaining? What? I just got Okay. I will let to go and write this uh, letter. Cover up yourself. Why? It's just the ride. The figure that you don't know. Yeah. Oh. Dara. Yes, mom. Oh, Paloro Daveso. Oh, yes, mommy. So I'd like you to ride with me. Ride with you? Yeah. Ah, Adúpẹ́. Don't miss me. Mo ṣogbọ́n kọ̀kọ̀ go. Mi gbọ́n kọ̀. Adúpẹ́. Are you okay, madam? Fine. Hello, me. Mo ń bára mi sọ̀rọ̀ yìí. Okay ẹni bá wáyé yìí máa yá. onítàn wá ṣe ra rẹ̀ léṣe. ẹni bá wáyé yìí máa yá. onítàn wá ṣe ra rẹ̀ léṣe. wẹ́rẹ́wẹ́rẹ́ ló gba àfi jẹ́jẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́ ló gba ọ̀rẹ́ mi. wẹ́rẹ́wẹ́rẹ́ ló gba àfi jẹ́jẹ́. ló gba ọ̀rẹ́ mi. àsìkò yìí ó bá mẹ́lọ́mẹ́lọ́ ìrọ̀rùn fún pẹ̀lẹ́ lóyún pẹ̀lẹ́ lóyún ó bí ẹ̀sọ́ o ìrọ̀rùn fún pẹ̀lẹ́ lóyún pẹ̀lẹ́ lóyún ó bí ẹ̀sọ́ o. ọ̀rọ̀ tí mo bẹ́lẹ́ dá mi sọ. kò sẹ́ni tó lè yí padà láéláé. Oyibi. Okay, Oyibi, Wale. Okay, very soon, we'll also school. We are going to lecture. Kí ló mi lecture. So, tó bá ní lecture, lè wá wá sí school. Yeah, I'm coming now. So, tí bá ti school, tí bá ti receive lecture, I'm going to see you. Yeah, I love you. <laughs> Yeah, that's my baby. Mm. sọ̀rọ̀ náà ṣó lè sọ̀rọ̀ mọ́ ni ṣó ti ó ti yá dọ̀dẹ̀ lẹ́nu ìsinsìn sọ̀rọ̀ náà. fún mi fún mi mú wá mo kò fẹ́ mú nǹkan mẹ́. ta ni ẹni tó ń sọ pé love you i love you ní kọ̀ǹpọ̀n. o àǹtí mi ni mo pè é. bẹ́ẹ̀ don't give me that àǹtí ẹ ló pè àǹtí ẹ ló pè tó o save number nọ́mbà yìí ò dẹ̀ ń ṣe wọ́n náà mọ̀ pé mo mọ nọ́mbà àǹtí ẹ̀ lórí tó bá jí mi lójú oorun báyìí màá máa pè fún ẹni this is not your sister and táwọn ọmọ sọ pé love náà délé à ó mà ti wá sọ mí dọ̀dẹ̀ o ó ti sọ mí dọ̀dẹ̀ o ó lè pick call nínú ilé you have to come outside kó wá pick call ẹ̀ o tún wá sọ pé love you màá rí ẹ lálẹ́ a máa jọ lọ́bẹ̀ yẹn kíníkan kíníkan what is wrong with you délé kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ kí ló fẹ́ kí n ṣe tí mi ò tí ṣe fún ẹ ẹ eh, talk now sọ̀rọ̀. So àǹtí mi wọn láwọn ò ní pẹ́ dé láti Kútọ̀nù wọn ni mo. ṣé mo lè sọ̀rọ̀ ni ah! kí ni màá tún gbalẹ̀ kan sí i délé it's not your fault kọ́kọ́ gba fóònù ẹ lọ́wọ́ mi rán gba fóònù ẹ èmi àpèlè ah, you love you o love ẹ no problem let me just tell you something the whole thing is off hmm? i'm going now and i'm going for good idiot. thank you nítorí ọ̀la ṣe rere nítorí ọ̀la ṣe rere ìwà ọ̀rẹ́ mi nítorí ọ̀la nítorí ọ̀la ṣe rere. mo láì bẹ̀rẹ̀ sọ pé kí sísá mi kó lọ sínú mọ́tò Emeka o. bàbá bàbá mo ní mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ni ẹ ṣe mo fẹ́ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ máa fò láti rí bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́rùn yẹn. àti ìṣe yẹ kí n understand ẹ máa ń tì mí ó máa lọ máa kọra mọ́ ń sìn ni wọ́n ti fẹ́ẹ́ ṣolúwẹ̀ léṣe láàárọ̀ yẹn sí. kò lè kọ́ra mọ́ kò lè kọ́ra wọn díẹ̀ kọ́ lóluwa mi díẹ̀ kọ́ lóluwa mi kò kò kò wọ́ọ̀sì tó tún yẹ fún bí kò máa kọ́ra má lè jù wá ní àwọn please don't insult your sister. nǹkan tí mo ṣe ní kó o mọ́tò ọ̀gbọ̀n yá jẹ́ ká so let me pack so we can talk good time to talk. Right. Yeah. nǹkan tí mo ṣe ni mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni pé do you love Emeka? Ìwé kọ̀ọ̀kan mi ná. I just want to know do you love him? Mọ́mi, um, ṣé bẹ́yìn ṣe love daddy nígbà tó wà láyé? <laughs> Forget about marrying daddy, ìyẹn ò wà important báyìí sí. But um, do you want to marry him? Ṣé o fẹ́ fẹ́ mi? Oh, probably. Dára sí mi. Don't get carried away. For ni man, ń wò wọ́n away. pé jẹ́ ká wò báyìí. Kò ń ṣe lédè wa. Jẹ́ ká I'm not tribalistic, you know me. But mo kọ́ wò pé kò ń ṣe lédè wa. Jẹ́ You wò láti rí báyìí. Emeka lorúkọ ẹ̀. Ṣé o mọ̀ tó mọ̀ Emeka? Emeka ọmọ tó mọ Emeka tàbá tún pa àyẹ̀tì sẹ́gbọ̀n kan wọjọ́ orí ẹ̀ bó ṣe wà yẹn tí mi bá jù lọ ó máa jù mí lọ yeah I understand it's a widower you know mo relationship báwo ni àárín ìwà àtàwọn ẹ̀gbọ́n ṣe máa rí because tá a máa wo lọ́wọ́ bọ̀ first born ẹ̀ ń dùkà ó máa jù ú lọ ṣé wọ́n dẹ̀ sọ pé ìyàwó bàbá àyàn ìyá àyàn ni ṣé òun dùn káwọn máa pè é ní mọ́mì níwà dẹ́ẹ̀dá wọn. Ah, ah. dára sí mi nǹkan tí mo ṣe ń rò nìyẹn pé bóyá you know I, I know you are a beautiful woman you have you, are, you have a good job your, your career is going on well and Emeka too is smart is aggressive in fact òun ló máa gbé oxygen communication lọ sí the next level pẹ̀lú èmi gan-an. I'm not talking about you here. I'm talking about me. My wo My advice ẹ pé kò ro dáadáa o. Èmi. Ah, ṣé me wá mí me onímínì náà? Dára sí Um, Mo máa wò pé bóyá sórí bá ṣe ń lẹ̀ mọ́ra yín yẹn kò ti ń pọ̀ jù. Ìrora rẹ̀ ń sì ti jíde tí wàá ti ń maybe you should get a frying space there. You know, be open. We never can tell, you know. Go yeah. Okay, okay. Kí lẹ wá fẹ́ kí n ṣe ń sìn? Ṣé ń dúrà láti sọ fún mi pé kí n máa ṣètàn Emeka ah, I'm not talking dirty. Me, there's some people cheat on him. I will not advise you to do that. Well, because kàn feel pé you know, just spread your tentacles. Uh, they saw monomono, they channel, you know, lightning, and things can change, you know. Just be open. Mummy, o ma but mo mọ̀ pé kò ní gbọ́. Ṣé dẹ̀ rí bí mo ṣe wà yìí, ah, You're not going to tell him. She ìyá àtọmọ ò lè sọ̀rọ̀ kó má lọ sọ fara ta ni? Ah, I'm only advising you. She mi I'm a mother. I should look after my child's well-being. Ah, mommy, you're terrible. Yeah, I know. But I'm the only mother you have. Ṣàlè má lọ sìn. Oh, tètè, oh, mo máa ní láti lọ lé o. Mo fẹ́ lọ change nǹkan tí mo wọ̀ yìí. Mo ti rò pé Emeka ló máa gbé mi tẹ́lẹ̀ ní reason tí mo ṣe nǹkan tí mo wọ̀ yìí ni. Ṣé wọn kí wọ́n fẹ́ sọ̀rọ̀ pàṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Mo gbà decide pé ṣáàjẹ́ fẹ́lẹ́ I have a crazy daughter. Nígbà <laughs> náà, ohun tí ẹ ló máa ń yẹ lójoojúmọ́ mo fẹ́ sọ tẹ́lẹ̀ but ah, ó ti wọ́n ti wọ́n náà nìyẹn jẹ́ ká máa lọ. mummy oh bad o bad mm, i need to go home mo fẹ́ change. so shall ṣáà fẹ́ bọ́lẹ̀. Ah, mo my máa gbé cab ìyẹn ṣáà máa lọ ti. ọ agbé cab lẹ́gbẹ̀ẹ́ títì òkè o kọ́ lọ́ọ́ ń ṣọ́ ẹ o. all right mummy kẹ́ni náà ṣe. ń pariwo ìwé gbogbo ti kú mo máa mo ti sábà ọ̀rọ̀ fún un fi rí àwọn ọ̀gá ìgbà tó wọ́n fi ṣe tí kò pé ọ̀ láti fi ní àwọn àjọ orí àìdá òfin gbogbo rẹ̀. wọ́n ṣe bí ẹ ló ṣe bí ẹ sórí kí àjẹ sọ pé ẹ ìgbà tá a wá sùn ẹ ìwé ìwé ìwé làákà ìwé ìdájọ́ ti wọ̀ ọ́ lórí but àwọn làwọn abalẹ̀ wẹ̀ pé all works are not played. play charge they won. dókò. so nísìnyí nísìnyí farabalẹ̀ ourself yẹn omi pé ká padà wá monday to friday iṣẹ́ náà la ṣe mo ti jì mí lánàá ọ̀fẹ́ mi jẹ́nu kan lómi kọ́nà mi pa jẹ́nu kan lómi mo ní mo pe ọkọ̀ sí board mo á béèrè question mo á pọ̀ ní ti kan tó ń jẹ́ jígọ̀ mo ní kó ti lè kó answer question yẹn nígbà tó máa dìde in fact afẹ́ ju bàbá mi lọ. ọmọ ìlànà ojú sùn ní kọ̀ọ̀bẹ̀rẹ̀ ṣe sáìsì. ẹ wọlé first you know more baby first bí dáadé ṣe kọ́ ọ̀rìn ló bá ní à ìyàwó òun bímọ bá ló pé ọ̀bọ̀ yìí gbé wa débi fún ní mú àṣírí àṣírí ó bímọ lóòótọ́ ni hm. bá ní bàbá sọmọ yẹn lórúkọ yẹ fún ẹni bí fún mi. Um, always ti dẹ. ẹ mi bá ní à ọmọ tó mọ kì í ṣe fún ló bá yọ fún kù bẹ wá pẹ̀lú ìgbọ ẹbí fún ọmọ ọmọ lórúkọ yẹn. <laughs> wọ́n ẹni dàbí balẹ̀ o. in fact èmi gan-an lọ school mi lónìí múra lọ tó ti ní kí n sáré wá gbà. náà bẹ́ẹ̀ ti pọ̀ jù. èmi àti ẹni sọ̀rọ̀ lánàá kò bá mi sọ pé òun máa nídìí ẹ̀ ń sìn. nàìjíríà tó yọ búrẹ́ gbogbo nǹkan ti tẹ báyìí impromptu ní gbogbo kí ọ mi tí rẹ tó ọ̀rọ̀ stable tó màmí ẹ láyé sáyé balógun ni mo rò pé ọ̀rọ̀ stable jù láyé mi mọ̀ pé mọ́mí ẹ tún sí mi. báyìí máa ń lè dìbò ní ẹja ẹ lọ́wọ́ níjọ́ kan ní bá máa ju skul ní kọjá ní bá ètò ilẹ̀ pósítà ní pósítà káàkiri pẹ̀lẹ́ wọn rẹ̀ mo ní mo jẹ́rìí ọmọ mi púpọ̀ ìwà wọn ṣe wúlọ̀ fáìgì ọ̀dẹ́ ọ̀dẹ́ fáìgì ọ̀dẹ́ pósítà àwọn miss campus tọ́wájú beauty pageant. Ah, ah, ah, I did it now, I'm sure. Mm? Yeah, everyone. Àmọ́ mi, oyún bá wo? ó mà sọ́kọ́ máa ń ṣe wọn. àwọn wọn ṣe ni. ọ. so wọn ló fáǹdì gbogbo school yìí sí. ìmọ̀pẹ́ yìí náà lè ti máa ń sọ bẹ́ẹ̀ láti kékeré. ara my dear. ó tún pè é ìkọ̀yẹ̀ kọjọ́ kan mo ń drive past náà ni mo á rí ètò kọjá ní mọ́tò ìgbódà kan lórí ìfọ̀fọ̀ báyìí mo ní àgbẹ̀ ìdàgbé ọmọdé yìí tó wọ́n mú mi. ọkùnrin kan ni mo ní ọkùnrin kan tó bá mọ́ mi ṣiṣẹ́. ẹ ọmọ wo ṣé àwọn ọmọdé mi àti màdúró lè. àwọn skul wọn wà ní ìlú táyé wá sí ìgbà yìí. mo bọ́rọ̀ mọ́ mi ṣe. ọkùnrin kan lè gbèrè yìí skul lọ. ọkùnrin kan ògùn lọ sí. ọmọ òsì ọdẹ ọdọmí náà ó lé ní kákàtì ló máa ń ilé ìlú ilé kan gbé ló bá yẹ ṣiṣẹ́. Não abandono, pode tried the heavily Do situation tí wọ́n fúnra ẹ mọ̀ wípé o lè ever handle. Who you? Ìwọ dáa. It's enough now. What is enough? <sighs> Talk to me. àsìkò you pọ̀. fọ́rọ̀ láti sọ. I think you know. mind. What's going on? Ah, and that is terrible. Sherry, Sherry didn't analyze between the game. Mm. I, I think money last three daily or half. I didn't step down. But my name very soon you. I don't hide. I don't worry. Hey, my boy, you're going to watch it. I'm not. What's that? Mama,

lugar, ṣé ọkùnrin kì í náà kí mo ti ń suspect ọkọ ẹ̀ ṣé kí ni. This one is serious. Where is this guy going? What do you want to avoid? Ẹ máa wo àti dancing. Kí o ṣe dé sí ọmọ yẹn? Ẹ máa wo àti dancing. Ẹ lọ fẹ́ try lọ́kẹ́, ó dẹ̀ lè jẹ lọ. Try lọ́kà. I Oh, thank you. Thank you. Mo rí pé àwọn ọ̀rẹ́ ń try láti stop you. Mọ́ Anyway, it's cool. Ó ti ẹ̀ jẹ́ pé ojú ẹ̀ dojú player like mo máa like láti máa tẹ̀lé ẹni wá wá wọn sí kẹ́ẹ̀tì. Ọ̀gá ọ̀ ẹ̀yẹ̀ máa ń Oh, thank you. What do you know with me? You, I don't do that. I don't do that. You finish the food. I think you do that. Another year, I go. No, what's my Indonesian? Hey, Siki. Sorry. What's it with that? When you got the happy, when you got the long line. Hi. Cara, walayi walayi wo ni walayi tó máa ẹsẹ̀ ló fi yìí bíbẹ̀ wọ́n máa ń wọlé bíbẹ̀ ẹsẹ̀ ló fi bíbẹ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ̀ fara ẹ̀ ṣe dọ́kítọ̀ mi. báwo lè ṣe lọ bí dọ́kítọ̀ mi. àtàtàtà ìgbà tí wọ́n rẹ̀ mi láti máa bí iye dọ́kítọ̀ mi. dókítà mi náà ti mẹ́ta mẹ́rin tí wàá tí wàá rí láti ó tẹ̀ nìkan tó pè tó wá síbi tó kàn sọ olóòrùn bẹ́ẹ̀ kò pé àbí dókítà àbí nọ́ọ̀sì mi. dókítà mi. dókítà mi ẹ ṣe lè jẹ dókítà mi. why not. that's good àtàrí tí mo lọ́ọ̀kì gan ilé ìwé tí mo ti wá sẹ́yìn nínú. ẹ bá wọlé lọ rà ó gbọ́dọ̀ ó ní ẹni mo J'ai allé jamais tête. I'm just a bloody copper. And I was not able to go Yeah, I kékeré kan ní àbí mẹ́rin àbí márùn-ún tá a bá lè jẹ. And 50,000 naira tó sọ fún mi gan So iye omi máa ṣe máa ṣe ṣe ní nǹkan tẹ́ kí n ṣe máa tẹ́ tọ́jú ẹ̀kọ́ máa ṣe anything kan mi nípa rẹ̀. nípa ọ̀rọ̀ pé owó kéékèèké tó ń gbà ní owó yẹn ò ń ṣe anything náà ó sọ pé pé o lè rí obìnrin tó máa dúró tí ẹ pé kí ló tó ṣe. No, only checking. Me? Oh, <laughs> okay. Vanilla's it. is drinking inside? Oh, how many people drinking? Oh. I already knew. 네. carry them. Huh? is in that jerry can. Huh? I swear I got about a hundred liters when we turn it up. The shit sound like a hundred speakers. Think I hit the jackpot? Plus I'm never capsized like a cap lock. Out here, nothing safe. You need a padlock. Boys they power steady, even if not laptop. Armor out it, off by the front, there's only room in the back. Just like that's the window, this I be in food for the class. If you do good, what then we go do? It's the clap when you turn your back, what then we go do? It's the laugh. Boy, my liver oversized, so they know I know if you had to wait it with my triple toe, I be the needed souvenir. I never had to drop a zone to step on anybody's toes, but you're fake and you a fraud, nigga. Everybody knows. Oh, woo, know they touch my body. Oh boy. Oh, woo, know they touch my body. Oh boy. Oh, woo, know they touch my body. Oh Oh, yeah. Riding around town with my top drop. Oh, who no, they touch my body. Would you like to go in? Me, Moro, que me levam cá no mundo. Caiu text message don't say that again it's not your fault now ẹ̀ǹdẹ̀lẹ̀ ṣe bí mi mò ń dúró èmi mò ń dúró díẹ̀ ṣé èmi náà mi ìmọ̀ wọ́ọ̀tì mi tí mo fi ń and it's not your fault just give me your phone. kí ló fi fóònù mi ṣe. so mi ò lè bẹ̀rẹ̀ fóònù ẹ̀ mọ́ right. I'm gonna call your sister. Hello, auntie. Ẹ ra mà. Ẹ wo mi ò okay ẹjọ́ délé mo tún fẹ́ fi sùn yín o as usual àbúrò yín ó tún ti bẹ̀rẹ̀ sí ní cheat kí lẹ̀ ń sọ no no ẹ má bẹ̀ mí àǹtí ẹ má bẹ̀ mí mo kàn fẹ́ sọ fún yín pé i'm leaving your brother and i'm leaving him for good nǹkan tí mo kàn ní kí n sọ fún yín nìyẹn kí n dúró láti máa ṣe kí ni náà àǹtí mi ò láìkí nǹkan tẹ má mi láìkí nǹkan tẹ má fi lọ mí o i don't like it o okay what excuse me ìgbà tí wọ́n ní dúró ńkọ́. i'm sorry má bínú. if not for your auntie, you think i'll anyway it's not your fault. Check Check Check ṣé kò sí sẹ́nu lọ́kùn fún pákí nínú ọjà rẹ̀ tó fẹ́ kẹnu bọ́ bìbí lẹ́yìn ni gbogbo oúnjẹ náà kò kú yọ lára ọ̀rẹ́ kẹ̀. máa ń jọ ọmọ mi eléyìí ti dọ̀mọ́ mi lórí mi. fáńbọ̀ ni wọ́n yẹn wọ́n yẹn fún àwọn fojú jọ ọjọ́ ẹ̀ <laughs> okay talking about music. music. mama díẹ̀ kan lọ́la mo ti ń make our preparations kọ̀ọ̀kan secretly yeah ẹ mọ̀ gbogbo wa la favorite artists? King Sunny Ade. Yes. <laughs> so mo ti bá yín bá wọn sọ̀rọ̀ because àwọn ló máa kọrin. Yes, àti ṣètò àti àwa lórí àwa lórí. Èmi àti sweetheart. Eh, Ẹjọ́ eh, gbogbo yín dẹ̀ sọ King Sunny Ade King Sunny Ade why not flavour now? As in I love his music. Kí ló dé ma jẹ́ King Sunny Ade la máa pè? yàgé flavour náà flavour kọ maggi àti curry àti thyme abẹ́ẹ̀ tiẹ̀ máa bọ̀ sórí lónà the last time I checked eh, mom see me celebrant èmi dẹ̀ ni mo ti wà in charge of all the preparations last yeah. time so just stay out of this okay yes. stay out of this. mom. mom. Eh? ẹ. I'm sorry. ṣé tí ẹ gbọ́ ọ̀hún ń sọ̀rọ̀ tí ẹ You don't care, right? She doesn't care. She doesn't care because you're me, mom. Me like, me like, no, no, no, leave me alone. Don't. I'm not mad at you, Lucy. Why is you? Okay, mama, I appreciate it, but no, no, no. I've been having sleepless night because of this party. Oh. Mom, still appreciate that. Me, mom, is kino no. kind, kila to fair. We're doing all our best to make you happy. And, uh, Baby, don't be too hard on her. Really? Okay. Ole, Ole, mama. It's a really. It's a problem àdùkẹ́ mọ́dà. o ní wá sílẹ̀kùn mo wà lẹ́nu ilẹ̀kùn ní kó wá sílẹ̀kùn fún mi. mo wà lẹ́nu ilẹ̀kùn sẹ́ ní kọ́ wá sílẹ̀kùn fún mi. ọmọ yé mi ọmọ yé mi. ẹ ọlọ́run ṣe wọn bẹ́ẹ̀ sọ kúndé. ẹ kí ni ìyẹn báyọ̀ bá lè jáde láàyè gbogbo oúnjẹ náà láti kọ̀ọ̀kan lára rẹ̀ kẹ̀. ó dàbẹ̀ pé yóò kọ́ wa lẹ́nu ọ̀nà ọ̀rọ̀ check. kì í sọ ni lẹ́rọ̀ lọ èèbọ̀ ni kí dùn kì í ṣe kú kì í ṣe kì í sọ lẹ́rọ̀ náà. What do I want to check where I want to go? Mi kì í sọ ní lẹ́nu ọ̀nà. Ó ní Do you get out of space? Ooo. Oh. Màdá. Oh, Wọ́n ti kó lọ wò ó. Wọ́n ti kó lọ wò ó náà. Ó pọ̀. Ìgbà tí mi kọ̀ sí ẹ̀kọ́ tí mo What ní ìlú. Wọ́n lè bẹ̀rẹ̀ sí ọkọ̀ wọn. Ẹ̀ ń gbọ́ madam mọ́mí tí ìbá yìí ṣe wòlíì ni ìyẹn ríran kétékété bẹ́ẹ̀ ni ọní ilé ẹ̀rù ọ̀nà lékè tó ń dún. báyìí mo lọ sínú gẹ́sì tó ń bọ̀. gáàsì rùn. wọ́n máa ya rùn ní gbogbo yẹn. ọ̀rùn kò gáàsì rùn. gẹ́sì rùn. gáàsì rùn. Dákẹ́. Where are you? Show yourself. Daniel, where are you? Who are you? ṣáwọn nǹkan tó máa ń <laughs> you know what i'm saying. ẹ̀jọ̀ face face kí ni àbúrò àkọ́bí lójú ẹ̀. Ah, ẹ̀wọ̀ ń tiẹ̀ báyìí problem bí a kò wọ́ ọ̀pọ̀ àwọn alákóbọ̀ ẹ̀. ẹ má bínú Hi there. Pàdé. Ẹ̀mí ìtọ̀rẹ́ mi they came to town and um, we got talking. Am I? Am I bèrè with more pẹ́ lọ́dọ̀ ẹ tètè jẹun tán. Mọ̀mísí ṣé ẹ ẹ fíìl pé ó mọ̀ láì formal introduction ká ti mọ́ bóra ẹni ṣe jẹ́ kó náà mo bá Deborah, my daughter. Yes. yes. I'm um, dear Kolola Oliwa, her first child. Yes. Landele husband. Yes. yes. And this is Bami Dele, yeah. my husband. And um, just to know my younger daughter. Hello. And that's Emeka, um, Okakesolo Omomidara. Mm. Eh, madam, ẹ jọ̀ọ́ ṣé ọ̀rẹ́ yìí ò lóko. Oh, oh, oh. náà sọ sọ́ndé ìdán máa ń pè àbí kílẹ̀ yìí. ṣé pé tàti ríra wa ló ń bọ̀ mọ́ àti kí ló pọ̀ rẹ̀ yìí mọ́ just Tinubu. kò sí èrò kan ní Tinubu Daniels. Oh, Tinubu Daniels. Nice name. Nice name. Nice. Eh, hey, Mr. Daniels, I think my delicious. Paddy, no. Ah, oh, when So, how long am I want one go? Sorry. Mr. Tinubu, Lane. No. Me the other one, yes. Hi, everybody. Hello. Hey. I'm sorry. Uh, why as usual? You used to that. Ọmọ dára, ọmọ lẹ́wà. Ìjọba Ah. I'm sorry, I'm late. Ah. Ah. <laughs> Ṣé àkàbọ̀? Kọjá ah, wá lójú. Ṣèbí bẹ́ẹ̀ máa ṣe nìyẹn. Ẹ ṣáà kórè. Oh kí ló wá ṣe bí. kọ́lé you know him. ẹ mọ̀ra ṣọmọ ni. mo rí láàárọ̀ ní dennis food restaurant. irọ́ mr tinubu Now this is getting interesting. So, oh, what? No, not that thing. Worry, yeah. I need money, Ah, okay, okay, because I, I, I, I think more, I really relieved, right? Yeah, no, okay, just go there. Oh my, bọ̀ wá, so sure. Oh, yes, sir. Ìgbà tí mo rí ẹ láàárọ̀ yìí. Oh, quiet báyìí. Ah. ẹ ti mọra yín débi pé o mo lè sọ̀rọ̀ ni mo lè bọ̀rọ̀ nítorí mo lè kó kọ́ ẹ. ẹ̀mẹ̀ka. nínú táìpé mi ni mo bóbìnrin kan sọ̀rọ̀ sí wọn wọn ara wọn àtàwọn kan ni o. Ah, morúkọ ẹ̀ mẹ́rin ni o dẹ̀ ti mọ̀ pé kò kọ́ ẹ̀. wọ́n ní kò ń jo wúta. jẹ́jọ́ náà wọ́n máa yí gan pàápàá ń bò ló ń gbé gan. inú ilé ah, ló ń gbé. inú ilé ìlú gbé ìyẹn náà wà pa <laughs> that's nice á ti ẹ̀kọ́ dáàmọ́ra wa lóde sọ́run. Emeka. Oh, Dara. Selu. Dele. Deko. Aduke. Akase. Ṣé wà okay. Are you sure? Ṣé wà okay. ẹ dúró ṣe rọ́ọ̀ tó wà lẹ́yìn ẹlòmíì kan wà wọ́n kọ̀ gọ̀ láti ilé wọn ṣá wọ́n kọ̀ gọ̀ òkú ní mánájà bóyá lẹ́nu àdìkẹ́ ẹdún náà tiẹ̀ dúró apart from that don't you think there is something fishy tó ń ṣẹlẹ̀ bí kọ̀kọ̀ ṣá because me understand but boy you only know what you do do what what you go do i think we should take it off i think like for me to she take it off she no o wa tẹ̀lé mi. máa rí pàlùpàlù ọ̀wọ́ ẹ̀ wọ́n mi bá náà náà. arọ yìí ni arọ yìí. arọ yìí arọ yìí rẹ̀ ti a mọ̀ pé quiet. máa mọ ọkọ mi jọ ṣé bá ti pàdé ní kò sọ gbogbo ń tẹ̀yìn sí ló ti tú yẹn where did you meet him gbogbo gbogbo. arọ yìí. We you are going to be right now is paying for you. Master. Oh, you are not. Oh, you are not. Excuse me. Ah. You know I said I'm okay. I said I'm okay. Say make I no go down for case. Woman man tell me, man tell me, see I'm going down. <laughs> Hey, Adama, see let me tell you something. So you see, K, bad me. What you talk say, gbogbo kan bá rẹ my màá I don't go pay for you. I dey crazy. you. yeah, well yeah. Let me tell you, I'm not going to pay. I dey not pay wúlẹ̀ tún wáyé bí àwọn ẹ̀kọ́ tó mọ tó wá ṣe wọ́n wá ìmọ̀ wá ṣe báyìí. kò wọ́pọ̀ wá ṣe báyìí. ẹ ẹ làbájá ọmọ jáde òní wọ wẹ́ẹ́dì gbà. lóòkì ṣe ni mo kọ́ ṣùgbọ́n eh, eh, mo kọ́ ṣùgbọ́n <laughs> mo jáde. ẹ ẹ agbèrè tó fẹ́ sí. mo ní kò sọ náà bẹ́ẹ̀. Ah, eh, mo sọ mo sọ I told her frankly speaking mo kò nílò ẹgbẹ́ ọmọ mo mo try náà mo gbìyànjú wọn sí ni mo gist yẹn ni ó ká lára fún mi I have to tell you this. I can also wait. kò ṣe pé lórí pé nílùú àlejò gómìnà wà lẹ́kọ̀ọ́ yẹn tí ìjẹ́kẹ̀rẹ̀ jọ láyé ìtọ́ fún ẹ̀fọ́ tó wà lọ́kọ̀ yẹn ló máa ń sọ̀rọ̀ àtútù wá. Eh, eh, àníwẹ̀ yìí o eh? àníwẹ̀ bẹ́ẹ̀ ká wẹ̀. mi ìwẹ̀ mi ìwẹ̀ ti dé nìyẹn mi ìwẹ̀ jàre lọ dá mo ti ní ìrìnàjò ọ̀lẹ̀ ah. mọ mi àyè máa kọlẹ̀ kù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ máa dá wọn ní. wọ́n mi ṣe máa kọlẹ̀ kù wọn lọ ẹ̀ ẹ̀ máa kọlẹ̀ kù wọn ní méjì. ọmọ mi náà lè ní Ajogun. Onídìí ìdìbò. Ẹ jókòó. Ajogun. Ajogun náà. Ẹ̀kún yẹn àti ìpò kí ló? Kí ló? Ẹ dúná, mọ́mí, mo ń bínú sí yín o. Kí ló ń ṣẹlẹ̀ náà? Sani bọ̀bọ̀ yẹn. Ẹ̀gbọ́n yẹn kò tiẹ̀ dìde tó tẹ̀lé yín tó nù wá ìgbìmọ̀ mi. Sọ́dẹ̀ nǹkan, inú rẹ̀ lòun ẹ eh, introduce eh, who is he kò sí anybody tó mọ̀ náà ẹ kàn dédé mú stranger wọnú ilé mo tún wọ́n mú sáré tẹ̀ ní mo wá yín dàbí gbogbo nulẹ̀ mi ò rí kò síbi tí mi ò wọnú ilé bólẹ̀ lè lọ stranger Me was comfortable you know there is something about this guy tó was so strange See more, they really really really deserve ẹ i'm so scared kí ló ṣẹlẹ̀. ṣé o ní kó ti ẹ̀ ilẹ̀ tí wàá wá ni pé ikọ́ yìí ikọ́ náà ṣàánú wa ni o bó ó no wonder tí gbogbo she look very sad and bloody mo ń sọ náà ó kúta àwọn tí bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ kú sí lọ́pọ̀ lọ́mọ kí ló dé irú ẹ̀yẹ̀ wọlé lè. mo ní ìdè kò bá mi get um, new shirts new pants new underwear and some toiletries because we were staying staying here for a while. ó máa wá ń bí for a while mummy who is this guy ká ní bọ̀bọ̀ yẹn náà. Ah, no a ní kó ní sùúrù de jẹ́ kí n máa sọ̀rọ̀ náà. Ah, ah kí ló ń ṣẹlẹ̀ now there is something strange about that i'm not just comfortable mo dẹ̀ sọ sí ẹni jẹ́ kí n sọ o ẹ máa sọ pé tèmi ti pọ̀jù stories ni mo sọ̀rọ̀ this guy just walked in nobody knows it nobody knows it nobody we are more we knew him from. ọ̀nà ẹ̀mí You understand wọ́n ẹ̀ ẹ̀ kò máa sọ pé nítorí tí bá sọ̀rọ̀ sọ̀rọ̀ máa sọ pé mo kọ̀ra àyà mi gbóná àlójọ́ rà lẹ́yìn ẹ̀ ẹ̀ understand what mo sọ ọ̀rẹ́ àyè wọ̀ ni mo ṣe bí ọmọ Mr. Daniels ní ìlú tó jẹ́ Mr. Daniels. What's that over there? Nice night, ma'am. Okay, dear. Yes, ma'am. Ah. Ẹ wọlé, ma'am. Mm-hmm. Ìpè báyìí ló ṣe máa tì mí sílẹ̀. Ìyá máa fẹ́ sọ̀rọ̀ òní jẹ́ kí yàn sọ̀rọ̀. Òní jẹ́ kí yàn sọ̀rọ̀. Àwọn bíbù kan yẹn ṣe rí Adamu. Jẹ́ ká fún sínú ìwọ́n náà sọ. It's okay. Ṣé mọ̀ mi ṣàyẹ̀wò náà? Mo fẹ́ mú mi mú mi ní ìdájí bá ó Crazy. My mom is the one that is Christian. Oh really? Yes. Ẹ eh, ok, náà So, let's go back ti wọ́n fi ṣe ẹ̀yà nọ́mbà kí ni ìwé bá fò ìwé bá fò ìwé bá fò ìwé bá fò ìwé bá fò ìwé bá fò ìwé bá fò Táwọn bàlìǹgà ni. Ọmọ náà kọ́ra jàre kí ló dé ọgbẹ́jẹ̀ ìrọ̀rọ̀ láwa mi ṣé ó fẹ́ sọ̀rọ̀ sí mi tẹ́lẹ̀ ní kí ló ṣẹlẹ̀? ó dẹ̀ bẹ̀rẹ̀ sí irúgbó dẹ̀ pariwo dẹ̀ ọ̀rọ̀ sọ́mọ́ mo tọ́ nǹkan lọ́wọ́ ìjà ìrìn kí ló dé jọ́ torí ọlọ́ máa bá mi sọ̀rọ̀ ẹni àwọ̀ máa bá sọ̀rọ̀ ẹni àwọ̀. tó bá yẹ pé àbúrò ẹ ló ká lórí mi kí ló máa ṣe. màá ṣáàbù omi pa yẹlẹyẹlẹ ni. bí mo ṣe wá rí tẹ́tẹ́ ẹnu bọ́ lẹ́nu ẹnu tèmi lẹ́tẹ́ bọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe jètè yẹn bí ìgbà ṣẹ̀jẹ̀ poison. tí wọ́n lọ ṣe jàtìjàtì tó lọ ṣeré de ètò tó kọ̀ lọ sí ìbúrú òdì ara ẹ̀ fún ìgbọ̀ ọ̀kan ọ̀gá òsì ńgà òjòlá òjàwó tó lọ jájú dayọ̀ wà lé àwọn aṣí ẹ̀ fáraba. àbí wo mọ̀ níbẹ̀ àti pé pàápàá gan àgbò tó bá tàdí mẹ́yọ lọ tágbára mi mú wá ni. yóò Eh, mo fẹ́ kí o ra bá mi manage mọ́tò kékeré. ṣe máa ń lẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó láàmì lágbàáyé ni wọ́n ti ní oríṣiríṣi ìpèníjà ọ̀kan òjọ̀kan ṣáájú kí wọ́n tó di orílẹ̀-èdè ńlá bákan náà sì ni àwọn orílẹ̀-èdè ńláńlá míì náà wà nínú kòbákòlé àwọn agbésùmọ̀mí ṣùgbọ́n pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú wọn pẹ̀lú ìjọba wọ́n nígbàgbọ́ pé àwọn yóò borí ìpèníjà náà bó ti wù kó le tó èyí ni ipò tí ilẹ̀ wo orílẹ̀-èdè nàìjíríà náà wà báyìí iná abẹ́ aṣọ lọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí jẹ́ bínú òsì tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná níjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Goodluck Jonathan fọ̀rọ̀ náà ṣe tó sì ń ṣàṣeyọrí tó lápẹẹrẹ ìwọ náà ní ipa tiẹ̀ láti kó gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí fún ìṣọ̀kan òun ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà dìbò rẹ fún ààrẹ Goodluck Ebele Jonathan lọ́jọ́ sátidé March twenty eight two thousand and fifteen tá a wà yìí olóyè Jùmọ̀kẹ́ Akínjídé alámòjútó ìpolongo ìbò fún ààrẹ Goodluck Jonathan nípínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde. PDP power. ọ̀gọ̀ngọ́ mi yẹ̀lẹ̀ ajínigbòrò arìnrìngbòrò òjìnìkùtùkùtù bọmí ìgboro bọdún ẹ mọ ògboro ní ìdárẹ gbọlọńtọ gbọlọńtọ abíọ́kùn ọdẹ tí ó lọ rè fìdí agbójọkú. ilẹ̀ yé èkó olóúnjẹ àsìkò best food seller of the year ẹ sáré ṣu ìkíní ẹ fún mi náà. maraka ní sùn jẹ́ kí n dáhùn tó wà nílẹ̀ lòun. Ah, ó ní fifty naira. four five six seven. Ah! ògbé. àwọn consignment ti sìn. jẹ́ akin akin akin yẹ lórúkọ yẹ akin yẹ. sáárà. ẹ̀kọ́ ó ti wà lẹ́nu ó ti wà lẹ́nu àbẹ́tẹ̀. Eh, ọmọ. ẹ wá wà ní o. sọ́mọ ni yìí ṣá pẹ̀lú gbogbo làálàá mi lórí ẹ̀ àfi èsì ibi iṣẹ́ wọ́n ní gbogbo owó ilé iṣẹ́ ló ti tán. mi pọ̀ sí i òjìbí ti yín ni nǹkan tẹ́ bá dẹ̀ ní èmi ni mo ní. Akínwálé ah! ìkà ọ̀dájú ènìyàn òun lọ́lọ́run dá ẹ. lórí ò ní ròrì rárá tó bá dúró sílẹ̀ gbẹ̀gàn nínú kó ga jù lọ ìwọ adúrú tún ti ẹ̀wọ̀n ṣerú owó fún sẹ́ẹ̀tì ẹ̀ olórí burúkú kò tó dàbí ghana mosque tó tó fi gbówó lọ sí báńkì. wọn kàn láyé jàre ẹ̀gbọ́n wo ló ń pè wọn kò ń ṣẹ̀gbọ́n ẹ kò ń ṣẹ̀gbọ́n wọn ti gbàgbá aláwọ wọn sẹẹtì wa ni ó dẹgbàjọ tó rí ẹ lọ. wà sáà bẹ́ẹ̀ máa jọjú bóyá ẹsẹ̀ tó ló ń ṣìgbé tó gbé ìkíní tó gbé ìkejì tí lásìmà náà tó tún wá débẹ̀ tí wọ́n mú ẹ tí wọ́n pa ẹ síbẹ̀ kò ní dáa fún lásìmà tó yẹ tí ò pa ẹ. Ah, ah, èmi dáàdi láyẹmí ni. kò ní dáa fún dáàdi láyẹmí ah, n tó fi ṣọkọ mi ọlọ́run á gbà lọ́wọ́ oh, ẹ. èkó ló ń kọ mi. ṣáàmà sango ọ̀tà ẹ̀sọ́ owó ìbàdàn èkó ní èkó kò síbi tó ti ń pe èkó tẹ bá dé ìbàdàn máa pe èkó ṣógbọ́n máa pe èkó ibùn èkó tó jẹ́ kọ̀ọ̀kan tó máa ń pe èkó tẹ̀ ojú òní tí ìbá bọkọ mi ẹ dákun ẹbùn ló o ẹ dákun ebi òní pa yín o ẹ nírànírà o mò ń re gáréèjì ni owó tó wá wà lọ́wọ́ mi ò tó wọkọ̀ ẹ dákun ẹ. ìyá ti ṣe ni. ṣe lọ́rọ̀ kan báyẹn sọ ìyá ni ti di oníbàárà. bó ti yẹmi náà lẹ́nu nù. ayọ̀ níní òkì ń tọ́jú gbogbo oúnjẹ tí máa ń kó wá lóṣooṣù fún yín kọ́ àti owó tí mò ń fi lè lórí. Ah. àwa tá a jẹ́ àràbá tan gan-an ẹbí ó máa ń fà á lówó ṣùgbọ́n tó ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ni. tó jẹ́ kó náwó yàfòyàfò kiri ìgboro tó ń ra márùwá jọ fún ọ bíi twenty. bí wọ́n ṣe wí nù ó wọ́n níṣẹ́ ní náwó káàkiri gbogbo gbòòrò ọ̀nà kiri ọ̀nà ebi sì ń pa mí. níjọ́ ní tàwa kò rí kankan wa fún rẹ ló sì fẹ́ nara rẹ sọ pé lẹ́nu yóò gọ́kin wá inú òdùwà wá pàdé rẹ tán òròjọ kí n tiẹ̀ náà dàkún lọ lọ. bẹ́ẹ̀ ni gbàgbé ìdí ò gbàgbé pé kí ni. nígbà náà lọ gbogbo bẹ́ẹ̀ sí mọ́ olùwàjú ṣe kí ni tẹ̀mọ́ gbogbo ṣe kò ní déèyàn. nígbà tí ajé yẹn tó sori yẹn tá ló fẹ́ kọ́ mọ́ tọ́jú ṣé wọ́n mọ̀ pé ẹni tí baba bá fẹ́ràn mi bá wí ni. ọmọ òsì wo baba fẹ́ràn tí baba ń bá wí. ẹ kí ni ẹ sọ́ra yìí tó bá wá ìwọ tó yẹ kọ́ mọ rice kú tọrọ. nígbà tá a ṣe wàhálà bolẹ̀ wa. wàhálà òsì náà ló ṣe. kì í ṣẹjọ yín. tí wọn náà bá fi ojú ẹ méjèèjì tó bá fi rí ìyá yẹn ni wàá mọ nǹkan tí mò ń sọ yìí. bá bẹ́ẹ̀ ṣe gan fún yín yóò ní kìí ṣe máa sọ fún yín bí mọ́mí bẹ́ẹ̀ ṣe gan fún yín màá náà ṣe ni. ètò píkọlẹ̀. ó àwọn important pàdánù. fínigbìn ẹ ṣe bẹ̀rẹ̀ ya jíjẹ ni ẹ jẹ sọ́nàgbà bíi síyà. Ah. kí ni ni ẹ máa bá ń dúpẹ́ fún. lọ́ra ọkọ̀ yìí. o lọ́ra o. trumpa fi ní ijó ló gbọ́kọ̀ fún ọ náà. o ní ọkàn tó kàn án yọ rẹ̀ bó bá rẹ̀ tán yóò tó kù. ẹlẹ́sìn ni ọ. o ti tún lóyún láì ṣe ẹlẹ́dẹ̀. Ah, gbogbo nǹkan lọmọ èkó wá pátá yìí kí ló dé tàbí lẹ́ẹ̀ nígbà. abiriwa ni mo rí i. sọ yẹ kí n gba ẹ̀bùn tọmọ èkó wá àbí kí n má gbà á. three strong herbal powder egbòogi tuntun tí ó ní agbára tá a ṣẹ̀ṣẹ̀ gbé jáde nílé iṣẹ́ Nigeria Limited fún gbogbo ọmọkùnrin tí nǹkan ọmọkùnrin wọn ti lẹ̀ tàbó ń súnkì tàbó kéré jọjọrí lọ tàbí ẹni tó tètè máa ń wálẹ̀ lórí obìnrin be strong á kọ́kọ́ fọ gbogbo àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ ní àgọ́ ara jáde yálà àwọn àrùn tó ń sojú ọmọkùnrin di omi ni o tàbí àwọn èyí tó yẹ kó fẹ́ big strong o ọkùnrin orin ló wà fún tí wọ́n fi ní agbára dáadáa tí wọ́n fi ń ṣe dáadáa àti déédéé ó ti wà nílẹ̀ ní thirty two sípèolú street panguf bus stop Ṣómolú Lagos Island number eleven Sipson street gbé òṣèré nímúsìn number twelve Olówó street Olóòsà bus stop Lẹ́gbẹ̀dá number eighteen Ṣóbọ̀ street Ṣóbọ̀ bus stop Akówọjọ road eighty two Oyèmẹ́kùn street Ìfakọ̀ọ̀jàyè telephone zero eight zero two three one four one five nine five tàbí zero eight one six seven one one five five zero nine. Elegance Nigeria Limited iléeṣẹ́ tó yàtọ̀. ǹjẹ́ o ti dán wò rí nǹkan ọlọ́mọkùnrin tí ò múnádóko nǹkan ọmọkùnrin tí ò múnú ayádùn ó ń dákú ó ń dájí ó ń súnkì ó ń sojo ó wà bí aláìsí ó tiẹ̀ ti sagbára nù pátápátá kí ló fà á àbí o ti dàgbà lọ́jọ́ orí àbí o ní àwọn àrùn ìbálòpọ̀ tó ti sarajọ sínú àgọ́ ara rẹ látọjọ́ pípẹ́ wá tí o ò sì fura kójú má rí bí ẹsẹ̀ lògùn tètè máa bọ̀ nílé iṣẹ́ elegance nigeria limited fún ìtọ́jú ara rẹ àwọn oògùn tó ń wo gbogbo àrùn ìbálòpọ̀ sàn bí ọgán wọ́n ń bẹ káàkiri ilé iṣẹ́ elegance nigeria limited ní àrọ́wọ́tò rẹ èyí nìkan kọ́ ṣàgbàdéwé tó dájú ó ń bẹ lọ́wọ́ ọmọ ọbakúnlé taiwo ìdàgbàlọ́jọ́ orí òtí ẹ̀ dín nǹkan kan lọ́wọ́ kọkùnrin má lè ṣeré oge oògùn àjídèwé tí ilé iṣẹ́ elegance nigeria limited gbé jáde ló márúgbó takébé gbogbo irinṣẹ́ àti èròjà tá a fi ń ṣiṣẹ́ ọmọ ni ó sì padà di ọ̀tun bóyá ọtún ní àwọn ìrírí míì tí a kò mẹ́nuba àǹfààní ń bẹ láti fojú kan ọmọọba Kúnlé Táíwò fúnra ẹ̀ ní iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà thirty two sípẹ́ olú street palm grove bus stop ní Ṣómólú ní àwọn ọjọ́ Monday títí di Saturday láti òwúrọ̀ títí di ìrọ̀lẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni oh eight oh two three one four one five nine five. Um, this is crazy. Me rules Nathan. Eh, me my life much too much fun with me. Eh, one of my so for fun with me. Before God, now, son, he's here. Are you gonna be part of the party? Yo, I put dínà nǹkan. for you. This ń pa mí mọ tí màá kí lọ jẹun. Mi ò jẹ dínà. Ó ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Bọ́lá ṣe máa sọ pé débi bá ń pa ẹmọ ọmọ bí tó máa lò. No, mọ́mì ló yin invite not me. Mọ́mì máa wà ókè. Wọ́n ṣàti ní kọ́pà lẹ́gbẹ̀ẹ́. Àbí gbọ̀ngàn ló mọ tí wà láàrin kọ́pà àti mọ́mì Oh my God. Are you interrupting my mother? ọ̀rọ̀ insulting anybody kan ọ̀rọ̀ kí mo láì kọ́ pàpọ̀ yẹn ni ẹ́ bàbá wí tí wọ́n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ bákan á máa wọ̀ ẹ́ bákan wọ́n náà á máa láìkẹ́ á máa mi ò wá òkè pẹ̀lú mi ò wá òkè pẹ̀lú mi ò. ó ti ń jealous ni there is nothing wrong anyway ṣúrí bí kọ́pà yẹn ṣe máa ń wó mi ẹ̀rẹ́. I love it kí ló ń sọ fún mi sí are you not supposed to be my fiance wàá láìpẹ́ láìpẹ́ sí máa ń wẹ̀ èmi wàá òkè pẹ̀lú mi wàá òkè pẹ̀lú ẹ̀ o. no ìyẹn ò mí gbé mu lọ́ọ̀bẹ̀ láìpẹ́ mo láìpẹ́ máa ń wó mi. mi wàá òkè pẹ̀lú ẹ̀. okay okay o oh, like ẹ. mi like ẹ na. then whatever. Yeah, ẹ mi whatever. whatever èmi. whatever. wait are, are you with me eh? mò ń lọ nìyẹn. ok wait Emeka ṣó ń Show, show, no no no wọ́n sọ pé kó ń lọ like ó ń lọ kò Hello, so, so, coming. Eh, Emeka, I'm going to. Yes, yes, yes. No, come on, Emeka, look, I, I know you are down. When a man is down, there's no better place to go than up. Oh, um, understand now. Oh, understand what you're doing. But then, so, right, I don't understand it. Nobody understands him, you know ẹ bọ̀ tí wọ́n mú kọ fẹ́ kọ́ understand gbogbo tó sọ pé mọ́mí fẹ́ fi kọ́pà kan replace ẹ yẹn mi ìṣúwọ̀ ìná wọn lè fi replace ẹ náà imagination ẹ kò ní <laughs> understand ẹ kò fọkàn balẹ̀ ṣùgbọ́n ẹ ẹ nínú náà wàhálà wọn máa ṣẹlẹ̀ tó bá wà ìmísí wàhálà mi ìgbìyànjú ọlọ́run ẹ̀mí níbi tí mo lọ <laughs> yes ma okay okay. wọn ṣe nífẹ̀ẹ́ lómi replace ẹrù ńgbà yìí àwọn àtijọ́ ẹ̀kọ́ tó fẹ́ jẹ egungun kúrò ńbẹ orílẹ̀ tó tó ìbọn náà ń ṣe owó tẹ̀bí wàjọ́ mi wọn á ní kó má replace ẹ̀ èmi jẹ́ kí mo pẹ́ bí tiẹ̀ lọ́ṣọ̀ òṣèré tí ìyàgò bá dówó kan lè máa jẹ. <laughs> ẹ ìyàwó sọrí ẹ ẹ lẹ́yà. nípa ọmọ dára. Ìyẹn kò tẹ̀ bẹ́ẹ̀. Báwo ló bá ṣe kú tí? Bí wọ́n ṣe sọ fún mi. Wo obìnrin simple question lọ́wọ́ ẹ̀ but expect straight answer because that's what I'm used to. You wọ́n bá dẹ̀ fún mi many straight answer, máa ń fà ẹ̀rù provisoriamente. interest lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ Tinubu yìí nù kí ni tí ẹ bá lọ́tẹ̀ ọ̀rọ̀ bí mo rọ́ ìṣẹ́ mi omi látẹ̀nà kí ni tí ẹ bá lọ́tẹ̀ Tinubu mo fẹ́ kọ́ explain fún mi. mi ẹran tí làwọn ti gbàgbé ni lightning and striking nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀yẹn mo jọ́ ẹ̀ láti wa ọ̀rọ̀ lightning náà ní kọ̀kọ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ Tinubu àtinúbù ní business pẹ̀lú ọ̀la bó ti wù ú mọ́ kò ní business pẹ̀lú rárá ìbọn ní káfíńmẹ́ka sí àwọn ṣé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo rò pé make out eh, dáadáa wọ́n fi pè bí àtòrí orí ẹ̀ ṣùgbọ́n àná la máa ń gbà ibi kọ́ ló ń pèsè ọkọ bí bàbá wa fún wa eh, ṣùgbọ́n ní gbogbo plan tẹ̀tí plan tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ẹ̀ẹ́dì eh, bàbá ẹ̀dì duration and all that kẹ́bìrì sí ní kárámásìkì ẹ̀ gidi báyìí sí after all èmi rí kọ́tọ́ bá di àwọn not all our Igbo brethren are bad after all. èmi ká ti wá dancing mú mi ẹnu ti sọ pàdé ògùn òun náà lè tún fi sọ pé adégúnsìn èmi kan tó jẹ́ pé àgbàlagbà ni ìyẹn ọmọ ibo jàtijàti yẹn òun lè wá sọ pé pípò dancing nígbà tí ẹ̀rẹ̀ ti mọ̀ pé mo ti wà nílọ̀ pẹ̀lú Tinubu ẹ̀ṣẹ̀ wá ní Emeka dá Emeka ṣe kínní kan. mú èmi sùúrù kí ló ti ẹ̀ ṣe yín lẹ́nu ọjọ́ mẹ́ta ìmí ni really understand you kí ló ń ṣẹlẹ̀ tó ní nǹkan tó ń ṣe yín ni tó bá ní nǹkan tó ń ṣe yín ẹ̀dẹ̀ sọ fún mi. ìyá dára ẹ bá mi sọ̀rọ̀ náà ṣó ní nǹkan tó ṣe.

passion prize for real So in Kokoha to a very to Wednesday, um, you know, no one should pass on father. This is for for letting me. So, we now. How long are we standing here? So, darling, ṣòrí ní ibi tí mo sọ wọn kì í ṣègbéyàwó Tell me about yourself. Like, darling, ibo ló ń Ooh. Alright. Are you married? mm. Oh, I need girlfriend now. Uh. Only gay? Oh, I need girlfriend. Okay. Are you gay? No, I'm not gay. Oh, see, married. ohun oúnjẹ fún un ohun dẹ̀ kí n ṣe gé bó ṣe dàgbà tó yìí láì bó ṣe rí nítorí ṣóògùn sọ fún mi ní òde sọ̀rọ̀ ni àwọn ayé máa rí. mi ò ní láti ọ̀tẹ̀ lọ fún ìbínú kan. pé mo mo ti ẹ fẹ́ mú èèyàn mi mo fẹ́ mo ibi tó ti wá mo ti know much about you láti lọ sí torí mo ti rí bójú ẹ̀ ti change ẹ̀ sí. Um, there are some. Should space there? Mm. Okay, relax. Okay. Mauazinho. É. 제가 매개체 그리고 ìgbà tí mo wọlé mi ẹ ẹ wo Mr. Délé Balógun wọ́n ti rẹ́dì láti sọ owó kọ́ńpìlì ní ẹ̀rẹ́ bàtẹ́ tí wàá sọ́fíìsì lẹ́nu ẹ lè that's it o sọ pé olùdíje ló ṣe se sí ìgbàanì. well that's it mo ò fẹ́ bíìsì ṣe mẹ́ta ni àbẹ́ ìta. ìjọba ìmúlò tó lọ kan gbé mi ní arákùnrin ló bẹ̀ tì wọ́n fún ọ̀pọ̀ to introduce uh, Tinubu sí gbogbo yín ẹ fẹ́ ká kí bẹ́ẹ̀ who Tinubu who kí ni CV ẹ̀ kí ni credentials ẹ̀ mo ló ti ṣiṣẹ́ blood company now àti gbádùn ayé wa ló ń bí jẹ́jẹ́ tí ò sí wàhálà kó tó dé tó ń tẹ̀lé ìjọ̀jọ̀ káàkiri. anyway eh, bọ́ọ̀d inú bọ́ọ̀d ò dùn sí o wọ́n sọ pé tí ń jẹ́ kí Mr Tinubu kó kó influence everything tẹ̀ ń ṣe tẹ̀ bá rí Mr Tinubu ẹ̀ níṣu tẹ̀ bá rí ẹ̀ lè jẹun and that's how you run the company so wọ́n lè ti rẹ láti evoke article nineteen of the uh, corporate charter. in English please. your compulsory retirement at sixty. wọ́n ti pàṣẹ o wọ́n ti pàṣẹ so kọ́kọ́ kọ́kọ́ announce ẹ̀ tí wọ́n náà máa dúró de tẹ bá parí sixty eight birthday party ní weekend tó ń bọ̀ ìfẹ́ fún àná advocate. Àdùkẹ́ wà ní yàrá wọn sinmi. Ah, ó ní láti jẹ́ kó rẹ̀ wọ́n mi. ìjà ló mọ padà wá lọ síbi ibi tó wà. mo ṣe wọn sibi bọ́ọ̀lù. nítorí tí ẹ ká right honey yeah. one more. fẹ́ ìka o fẹ́ fún wọn ní sáàmù ti lé mi but gbogbo nǹkan ṣe ń bẹ̀ kò tiẹ̀ wò mí lórí torí ọ̀tọ̀ níbi tí mind wà ọ̀rọ̀ Tinubu yẹn nìkan ló wà lórí mi bíi pé kí n rí ẹ understand bíi pé kájọ wà. you understand. ẹ understand pé the love um, passion nǹkan tẹ́ ẹ̀ ń sọ pé kí n dúró dè látijọ́ yìí nǹkan tó wáyé nísìnyí nìyẹn náà as in. you don't even know this guy ó mọ̀ náà ó ìyẹn kọ̀ wá kí ló. mo mi ah, ah, ẹ ti gbàgbé advice tẹ́ fún mi ni bíi pé kí ló tán kéèyàn rí èèyàn tí wọ́n jọ wà ní the same. Um, set tí ò ń ṣe àgbàlagbà bíi Emeka yẹn téèyàn lè bá sọ̀rọ̀ eh, kéèyàn lọ́ọ̀dẹ̀ bíi irúfẹ́ tí ẹni ti dáadé kò tó kú. This is crazy. Darasim, in this case, mi ò mọ Jack nípa data Tinubu kò ní pẹ́ ní ìwà ẹ̀kọ́ tó lọ and èmi fẹ́ sọ fún ẹ sí gẹ́gẹ́ bí ìyá ẹ tó bí ẹ tó da ẹ̀jẹ̀ rẹ lórí tí ọkọ wọn àyà mi yóò lọ wípé tó bá kọ̀ǹtínú pẹ̀lú Tinubu àbí tó bá ní kankan ṣe pẹ̀lú Tinubu ó kó parun ló lọ. ọmọ mi báwo lè máa ṣe sọ pé ìmọ̀ ibi tó ń lọ ṣùgbọ́n ó ń bá yín ṣiṣẹ́ ni mo dẹ̀ mọ̀ pé gbogbo dátà àwọn tẹ̀ ń bá ṣiṣẹ́ lẹ́mọ̀ ló wà lọ́pọ̀lọ́ yín báwo lè máa sọ pé ẹ̀mọ̀ ibi tó ń lọ Ah, Are you okay? <laughs> Like, seriously, mo love lóògùn kan, mo ti lóògùn. Ah! But ah! you get your way. Délé. mo ní àwọn issues kan. issues ló issues báwo. it's about it's about love. love huh? mm. <laughs> man I've got the of my own ní ọ̀rọ̀ ìfẹ́ yẹn mo ní àwọn issues tèmi troubles of my own. ṣé o nífẹ̀ẹ́ díẹ̀ yes gidi gan-an asin gidi gan olú ọ̀bọ̀n ọmọ yẹn gan. Eh. ṣé díẹ̀ kan náà nífẹ̀ẹ́. àwọn onífẹ̀ẹ́ mi gan that i'm very sure ọmọ yẹn nífẹ̀ẹ́ mi gan. báwo ló yẹ mọ. Ah, ṣùgbọ́n èmi jẹ́ ọmọ orílẹ̀ ní tèmi you know jasibi jason gambling gbogbo ẹ̀ màá bọ̀ ṣáà lọ tọwọ́ mọ́ anything kí gbogbo ẹ̀ láti sẹ́gẹ̀mẹ́gẹ̀ you know but she is a little pretty rich girl out of nowhere mi kò tẹ̀ mọ́ wọn tó ṣẹlẹ̀ ọmọ yẹn kó pa mí sílé bẹ́ẹ̀. délé free kí ló mi free. yeah free you know free to love each other anyhow anywhere freedom yẹn le gan let me tell you something i cannot measure up to a woman like Aduke Henson or even her daughter èmi ni mo èmi tí mi ní credential tí mi ní anything i am telling you. Tinubu. Ṣọlá. You're one of my favorites in nice one. Nice one. Kí ló máa sọ tí máa sọ fún ẹ pé torí owó àdúgbò ẹ̀ṣọ́ màmá díẹ̀ kan ni mo ṣe fẹ́. Sí wa bẹ̀. Mo ti nífẹ̀ẹ́ kan sí as in sincere love. Right? mo ń ṣoṣo mọ̀ but each time ti bá rántí wọn tí mo pa fún just to get her you know pé torí owó màmá ẹ̀ gbogbo wealth wọn ló jẹ́ kí kò tẹ pa mọ́ tí mo ránṣọ mọ́ tí mo parọ́ fún pé mo fẹ́ fẹ́ i feel bad man i feel sorry for myself ẹ̀rọ mi ìmọ̀ mo ṣe fẹ́ sọ i don't know kí ló tó bá mọ̀ kí ló fẹ́ ṣe i'm finished. nǹkan tó máa ṣe ni pé wàá lọ́sìn wàá lọ bá díẹ̀ wàá ṣàlàyé everything fún un ní pé torí owó màmá ẹ̀ ló ṣe fẹ́ mi torí àwọn owó kan máa máa gbà lọ́wọ́ ẹ̀ kó ló ṣe fẹ́ ẹ tó bá ti ṣe oògùn yẹn tán ó máa dárí jẹ. wá ọ̀gbẹ́ni kí ló ń sọ bẹ́ẹ̀ ni lọ àṣé wọn lọ́nà sí mi ni rẹ tó lọ ní same page yẹn man kémi sọ fún pé torí o màmá yìí ni mo ṣe fẹ́ kí mo parọ́ fún mi ṣe tá pé ìwọ ni mo sọ fún bẹ́ẹ̀ pé mo parọ́ fún ẹni to get something from you kí ló máa ṣe fún mi wàá kọ́ dáríjì mi bẹ́ẹ̀ yà mí. ó máa dáríjì ẹ ó ní ní tútù ni ó máa dáríjì ẹ irú èèyàn tó jẹ́ ni lọ bá confess fún jẹ́ máa dárí jì. look báwo ló ṣe mọ̀ máa you are sounding so confident báwo ló ṣe mọ̀ báwo ló máa dárí jì mí okay let us even assume pé jọba sọ fún máa dárí jì mí what will you suggest or what will you advise ṣé kí n sọ fún ní àtúnṣe pàtí yẹn ni àbí kí n sọ fún after the party tí gbogbo admission yẹn máa wà very conducive for us to talk about uh, things like that. sọ fún sọ so that tí pàtí yẹn bá tán kò ní sẹ́yìn lójú sọ sí ẹ̀ka ọkùnrin náà á lè wà okun adé lè mú. Ní wọ́n kóso mọ́ṣẹ́ ìgbà pé wòlé tó ń bílé ní bọ̀bọ̀ yìí. Àbúrò ìwọ́n ṣe fẹ́ pàrọ̀ tẹ̀lé mi kébìlì ọ̀sọ́ fún ṣẹ́ńtà pé àbúrò ẹ̀ ló. Bọ̀bọ̀ ìbọ̀bọ̀ ìbọ̀ ṣe sound confident bẹ́ẹ̀ náà pé lọ sọ fún ṣé. Ilé ẹ̀. Do you like a yes. That's all my Alright. How many are you What the hell do you care? I mo kàn ń béèrè àlàáfíà ẹ̀. Mo fẹ́ I will tell you. I stumbled to the woman who tonight is walking through the shadow of the valley of And obìnrin tí gbogbo iṣẹ́ tó gbélé ayé ẹ̀ ṣe tó fún òun ọjọ́ ẹ̀ ṣe wọ́n fẹ́ gbà lọ́wọ́. Obìnrin tó yẹ pé ọmọ ẹ̀ wà in love pẹ̀lú ẹni tí kò mọ̀ tọmọ kan tiẹ̀ mọ́bi tó ti wà. mi ò nǹkan tí mo lè gbé I don't know what's coming. Adùkẹ́ lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ṣùgbọ́n o ní dínú mi nítorí pé mo nífẹ̀ẹ́ ọmọ rẹ gidigidi. mo nífẹ̀ẹ́ ọmọ rẹ ìgbẹ́ ní ọmọ mi lọ àwọn olùwẹ̀ nífẹ̀ẹ́. kò ṣẹ̀bi mi mo nífẹ̀ẹ́ ọmọ rẹ gidi ṣé o rí mi ò nífẹ̀ẹ́ ọmọ ènìyàn láti gbà tí elédùn àti ṣẹ̀dá mi èyí ni àkọ́kọ́ tẹ̀ sí ohunkóhun tó lè yí padà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. how perfect for me tó jẹ́ pé mo nǹkan tó bá wọn máa ń tọ́ ẹ lọ́wọ́ ni hmm. how perfect for me to take whatever you wanted because it pleases you. But ìyẹn kì í ṣe fẹ́, kò ṣe nǹkan tí ìfẹ́ jẹ́ nìyẹn. Two ah, tí ó mọ̀ ẹ́, Two ó mọ̀ mi tó ti wá, tí èmi kọ̀ ò mọ orúkọ ẹ̀, What is it? Endless infatuation. Ṣé jẹ́ pé a kò máa ṣe yín kiri ẹ̀yìn kò lè jẹ́ ẹ̀mọ̀ kọ́tẹ́ ń ṣe. Dára sí mi sọ wípé ó wù ọ́ kó tẹ̀lé mi nígbàkigbà tí máa ń padà. Ó dẹ̀ wù mí náà kí mi náà mo dání lójú kọ́ ọ̀. Ó ṣẹ̀lẹ̀ nítorí pé òun náà nífẹ̀ẹ́ mi fẹ́ kó tẹ̀lé kò lè tẹ̀lé ọdún lóko òwò ṣiṣẹ́ ẹni tó sọ tó ti wá fún un ó yà kó pọ̀ tí ẹ lè fi lára ẹ̀ sí tí ẹ yourselves for mom here. Um, pick this. And pick that. That. No, no, no, no, no. Bring on, bring on. Um, sorry. Good afternoon. <laughs> Hello. so so sorry. Ma, ma bínú sí mi. I, I don't even know what to say again. You understand? Okay, yes, I agree. I know I, I zipped when I should have zapped, but mo kàn all right all right it's okay i understand you i understand you always meant well um, you know sometimes things don't work the way we plan. you up. No, no, no, no. You know what? The most important thing is that you love me. yes, I, I love you. I love I love you too. I love you. I love you. Oh no, I believe you, baby. Oh, sorry. Thank you very much. Yeah. For forgiving me. Not to go go. You don't go. Jacob. I love you. Love you. Thank you. Uh. Thank you. Thank you. tó ẹ gbé dúdú tọ̀ lóyún ọ̀rọ̀ ọ̀tí ẹ̀fà lónìí rẹ̀ a lè ní láìpé pati pati dé tọmọ ti sáré lọ sórí bẹ́ẹ̀ ẹ jẹ ní wọn mọ pé thanks everyone jàre. ọláyin pọ̀ ìrẹ̀ bọ̀ wá lóun ṣe lù wá lọ́bàdàn. ẹ fún wa sí yẹn ó dùn ó yẹ wa ṣó yẹ wa àbí kò yẹ wa. ó yẹ wa ó yẹ wa. ok so wọ́n mi.

ọmọ ogun àbẹ̀wò náà nílé ẹ ṣe máa tó ọmọ aṣèwé kan oníyàgbìmọ̀ sí ẹlẹ́yìn ìṣòro ìwúlẹ̀ ọmọ ogun àbẹ̀wò ẹ ṣe. Yes, let's have a toast to our dearest mother. <laughs> let's have a toast. <laughs> yeah. yeah bóyá bóyá gbòòsà mẹ́ta fún màmá. gbòòsà gbòòsà gbòòsà. Adúkẹ́. sí pàǹtí ní lójú ti dé nìyẹn o. Ìgbọ́n ma wọ́n ṣùgbọ́n kí ló máa ń jẹ ọ̀wọ́ ẹ̀ lọ? Wọ́n lè fi máa drink ẹ̀. Ṣé kó wàá gba ibi tó o bá fẹ́ drink ni? What's your problem? Wọ́n fẹ́ drink ọ̀hún everywhere tí a jèrè. ẹ̀wọ́n mi mẹ́. àwọn olóṣù mọ̀ wọ́n yìí wọ́n wà mẹ́gbà jẹ́ mi ní pọ́lísì ló ṣe wá bọ̀ pọ́lísì wà mẹ́. kí ló máa ń jẹ́ ẹ one cross park mi lọ máa ń wọ̀ wọ́n yìí o what's your problem? I don't think o. Ọ̀dẹ̀ ọ̀rọ̀ ṣe é ní. Ẹ̀dùn pápá ń darí ọ̀rọ̀ ẹ̀dùn wà bẹ́ẹ̀ bá tó fi ṣe ṣé ìṣèjọ́ ìwọ ṣe bí poison sí tó fi mọ̀ pé mo ti bí poison sí àwọn ọmọ yìí o. tẹ́lú sọ́ọ̀bì náà má rí ẹ̀ẹ́dì náà aráàlú ìwọ́n ló fún mi mo gbá gàgà kan ṣe léèkì lọ sọ́ọ̀bì. adúkẹ́ fi ẹ̀rù tó jẹ́ àtúntò ṣe ìjọba kí ni wọ́n mọ̀ ṣí ọ̀rọ̀ à máa wọ́n yẹ̀ kí ni gbogbo yẹn. ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé drink from this cup ẹ̀hẹ̀ a lè mọ̀ pé o spoil the after all just spoil the day so take a seat. Ẹnu ojú ẹ̀ lọ. No no no. No no no. Wọ́n ní kí wọ́n gbà pé ní wọ́n gbà pé wọ́n yẹ kí ẹ̀ at least àbátẹ̀ púùs púùs. No no no no. Mírọ̀ mi mírọ̀ mi. Ah. Èmi kan, ó dẹ̀ mú náà. Sí ìtọ́ bá ti fi pọ́ìn sí, mú náà. Ẹni burúkú sọ̀rọ̀ jọ, òtún àìwọ́n náà kọ́ ẹni. Ah. Wọ́n náà kọ́ ẹni. Ah táwọn bíi wípé but why wọn náà kọ́ ẹ lọ́mọ kọ́pà káàkiri wọn máa fi kọ́pà lọ rọ́pò èèyàn ẹ dùn wọn tó lọ àjọ mí ní tó di kọ́pà sí ló jẹ́ àdúgbò ah. ah. àwọn mo máa lè lè gan mo ń bá wọn pẹ́ẹ́lí gbogbo yín gan ah. pẹ̀lú mi náà pàpàdé ẹ̀. Now I understand why it's in the election. teologia o Foi assim que eu sou. Confessado. Peito lá. Arrestado. Agora qual o Vai dar o que parece? Não do sítio? Não, não, não. Não parece. Ah, sim, vai. É para pouco. Vai, vai, vai. Vai, Ah, não, vai, Que parece? Eu não, vai, vou, que não. vai, eu não vai, que não. olùwà You are one to move up congrats, ma. Ah, I mean, I. Hey, they are taking mom to See that? I love him. Yeah. That, that, that, that's a good, that's a good thing though. Ọ̀gá, hmm? ṣẹ́gun mú. Àmọ́ síìkì ni. Ọlọ́run kéèkì ní ìjẹ́ gé. No everything. Ọlọ́run bá tiẹ̀ bá ṣe ìtura ni wọ́n fi pọ́sìn sí nìyẹn. Pọ́sìn. Èkìtì jìnnà sí mi ká tó rúnú délé. Ah, ah. kí ni òun ṣe nílé ìlànà mo wá yóò wọlé sí ìlú south ilé náà ló wọlé ní ti tó ń pè ní tó ń kún sí ní ìbọn bá wọn lọ di òwúrúkú di wọn wọn lọ nínú àwọn ojúṣe ìlú ní ìwọlé ní ìgbà tí ó tẹ̀lé bá. àbọ̀sù ni o ṣé kẹ́mi mo ìgbà ìwọ̀pọ̀ yẹn fẹ́ pọ́ ìmọ̀ sí i lẹ́yìn ọjọ́ ọjọ́ àbẹ́rẹ́ ìmájú. tí o ti ẹ̀ expect it. honestly speaking kí ilé kí ló ti ẹ̀rù dáàlà ọ̀rọ̀ ibo ibo. dáàlà náà ló fa gbogbo ẹ̀ báyìí. mo ti mọ̀ kó sẹ́yìn lára wọn. ó sẹ́yìn lára wọn. ó ga o. mo tẹ̀ ṣe é lò ṣá. àjòkúta máa mú kọ́ tí dáàlà wà lọ́sọ́bẹ̀ mi ò mọ̀ mi ò pé mi ò fi bí láì mọ ìlẹ́yìn gba àwọn olórí kí wọn ni wọ́n ṣe máa fi fọkàn bọ̀bọ̀ yẹn. big sis. tí mo serious mo sì máa treat fọkọ bẹ́ẹ̀ kékeré làwọn ọlọ́pàá yẹn máa sọ pé mò ń bínú mò ń bínú kékeré làwọn ọlọ́pàá ṣe fún un máa treat fọkọ bọ̀bọ̀ yẹn. ní ayé máa ṣe rí mọ̀ ẹ́ o ẹ̀dá ṣe bá sọ yẹn pé bí ṣe fún ọkọ náà lè sùúrù máa ń tó gbogbo kọ́kọ́ ni wàdùwàdù máa ń bàjẹ́ àmọ́ òde ẹ̀kọ́ lágbé ọkọ̀ bí àlọ́ bí kò dá ọkọ̀ rẹ̀ ní gbadúgbadú ẹrú gbà mí màmá ló mà tó ń bá mi. ṣé bí wọn ló fọkọ yẹn sí tọkọ òfin wàhálà tọkọ òfin wà wàhálà bó tilẹ̀ jẹ́ pé tiẹ̀ náà wà lára yẹn bó tilẹ̀ jẹ́ pé bàbá yìí jọ. Emeka ó lè má jẹ kárí kò ṣe dára ká jẹ́ pé ìdí mi ká gbé fún mi lẹ́kọ̀ọ́ ká jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀. Ah, máa ṣe náà máa ṣe lójú ẹkú náà ní kí n ṣe ìṣùgbọ́n àwọn àdìsọ náà ń jẹ́ ká ní kó ṣe dáadáa o kò tí ìyá ọkùnrin ṣe lọ tó bá ṣe lè mú dẹ́kun wa àwọn àbúrò ọ̀dà ó ti yáwó lọ ká ló ṣẹlẹ̀ kó sọ. kò lè ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ But thank God. I'm so happy I have my mom. yeah, my daughters. Are you sure your daughters or oh, your daughter? My, <laughs> my daughter. Yes. And of course, my daughter. Say that again. For me, oh, you know you're my favorite. No, like. jẹ́ kí lọ relax ọmọ ṣe wà láàbọ̀ nínú ilé just my shower and just. ó ẹyọ fabrics yìí kúrò bí ayọ̀. ẹyẹ bèrè yàbí ẹ. mọ́mí èmi ń bọ̀ nínú mi. ajé. tẹ̀lé wọn ló ń sèse. bọ́jà ẹni ń bọ̀ ọ̀rọ̀ máa ń ṣe fún tó wa. tẹ̀lé wọn tẹ̀lé wọn ni àti nígbà wọn tàbí sọ bọ́ọ̀tà. ìdí ìdí sọ. ọ̀rẹ́ ìwà ọ̀rọ̀ àwọn ẹ̀dẹ̀ wọn. bọ́tà ti bọ́ tẹ̀lé wọn. ó fẹ́ tẹ̀lé wọn. 我要是把这去网上，人家打架你 Thank you for saving my life back then. No, save it. God, you will do it. Ikú rẹ̀ kò yẹ kó wá látọ̀. Ikú Who are you? Am I dreaming? Ṣé mo ń lálàá ni? Mo You're the king. Are you... ṣé ni ẹ. ikú ni ẹ. ọ̀rọ̀ kì í ṣe bá. àdúgbò láti ẹ̀rọ kò yáwọ̀ nílé o. Now that we have a moment. dúpẹ́ lọ́wọ́ nǹkan tó ti ṣe nílé ayé ọmọ mi dára látìgbà tó lọ ti gbọ́n kò sọ lọ́kùnrin kankan ó fi sọ̀rọ̀ ilé and that's what I want for my daughter. What will become of her now? Bolívar ilẹ̀kùn méjì tó wà nínú ìgbà ìkíní ilẹ̀kùn ilé ọmọ ènìyàn tó lè fi ọwọ́ ṣí fún àlejò tó bá lò láti wọlé wá ilẹ̀kùn kejì omi ilẹ̀kùn ọ̀rọ̀ tá sọ yálà ọ̀rọ̀ sọ tàbí àgbọ̀n náà sọ òun ló máa ṣílẹ̀kùn fún ẹ̀mí rere àtẹ̀mí gbogbo láti wọlé. ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ kìíní òun ló ṣílẹ̀kùn fún ẹ̀mí láti wọlé. bó ṣe People don't get to make a wish before they die. Can't make a wish. Shit. my daughter that is in love with the boy you took. And I think it would be so unbearable for her to lose two people she loves so much the same thing. Máa ta ló ṣùgbọ́n ẹ̀mí tó ní ara yìí máa ń dàgbàdà sí i. Kọ́lù máa bá tó ní máa yọ̀ I Ìkòkò àkúfọ́ o. ó dèrò àkìtàn o ìkòkò tó fọ́ o ó ti dèrò àkìtàn o mọ̀nàmọ́ná yalugi oró wọnú ìlú ìtìjú bí aṣọ àkísà ń lọ́mọ rí o ó dọ̀rọ̀ àgbààgbà o ó dẹrù fọlọ́gbọ́n ó dọ̀wọ́ àwọn àgbà ó dẹrù fọlọ́gbọ́n ìkòkò àkúkọ ó dẹrù fọlọ́gbọ́n bọ́ọ̀sì mi ti bá wọ ọlọ́run má jẹ́ ká ara wọn tó lè ní ìtẹ̀wọ́ láì tó ṣe fún mi. ó ti dèrò àkìtàn o mọ̀nàmọ́ná yálùkì bí aṣọ àtúntà ń lọ́mọ ó tọrọ àgbààgbà ó ó dẹrù bọ́lọ́gbọ́n ó dọ̀wọ́ àwọn àgbà ooo ó dẹrù fọlọ́gbọ́n ìkòkò àkúfọ̀ o ó dèrò wọn kìdùn ìkòkò tó fọ́ o ó ti dèrò àkìtàn o mọ̀nàmọ́ná yálùkì owó wọnú ìlú o ìtìjú bí aṣọ àkísà ń lọ́mọ rí o ó dọ̀rọ̀ àgbààgbà o ó dẹrù fọlọ́gbọ́n ó dọ̀wọ́ àwọn àgbà o. wrong with I'm pumped. What I do the tank myself. What's wrong with uh, you? Still open. I'll have to get the plumber to go and look at this thing. Not